والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tí wọ́n bá sin òkú tán àbí nígbà tí wọ́n bá gbé òkú sínú sàárè rẹ̀ kótó di pé wọ́n bò mọ́lẹ̀ ó ṣeéṣe kárẹ́ nìkan tí ó máa ṣe wáàzì fáwọn èèyàn pé ẹja fìlẹ̀ ìfikọ́gbọ́n ẹja wà náà rántí ijó táwọn náà dára bí ẹjẹ ká ṣe dáadáa ẹjẹ ká jìnnà sáìdá ẹjẹ arántí pé tí ó ṣẹ́kù wá tí ó kù wá kù láti aládára alẹ̀ náà ní sẹ́ta alágbélé ayé ṣe sílẹ̀ yìí tọ́ àbí ọ̀tọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam pàápàá jùlọ àwọn olùmọ̀ sunna wọ́n pín sọ́nà méjì nípa eléyìí apá kan nínú àwọn ní kọ̀tọ́ rárá létí olè òkèrè mà kọ̀tọ́ kéèyàn máa ṣe wáàzì lẹ́yìn ìgbà tí wọ́n bá gbókù sínú sàárè kó tó di pé wọ́n á bò wọ́n nítorí pé ìṣẹ̀lẹ̀ ru eléyìí ẹ̀ẹ̀mejì péré ló ṣẹlẹ̀ nígbèsè ayé àlejò sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ òun náà ní tó wá nínú hadithi al-Bara ibn Azib radiyallahu níbi tó ṣe pé wọ́n gbé òkú wa àsìkò tí wọ́n ń gbẹ́ ilẹ̀ fún tí wọ́n gbé kalẹ̀ ànábì bẹ̀rẹ̀ sí ni sọ kí ni ó ṣẹlẹ̀ sí yà lẹ́yìn ìgbà tí èèyàn bá kú kí ni ó ṣẹlẹ̀ sẹ́mi báwọn ṣe gbẹ́mi lọ sí sámà báwọn ṣe ṣílẹ̀kùn sámà fẹ́mi mọ́mìnì báwo ni òṣè ní ṣílẹ̀kùn sámà fẹ́mi káfìrì àbí mùnàfìkì àti pé ńgbà wọn bá dẹ́mi padà sí lára nínú sàárè báwo ni màlẹ́kì ó ti ṣe wá bilérì báwo ni mọ́mìnì ó ti ṣe dáhùn báwo ni mùnàfìkì àti káfìrì ó ti ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ìṣẹ̀lẹ̀ kejì òun náà ni hadith tó wà nù Bukhari àti Muslim níbi tí anabi sallallahu alayhi wa sallam wọ́n gbókù lọ sí sàárè kó tó di pé wọ́n gbé sínú sàárè rẹ̀ anabi wa ni ma minkum min ahadin illa wa qad kutiba maq'aduhu min aljanna wa maq'aduhu min an-nar sí ẹnìkan nínú yìí o àfi pé Ọlọ́run bá ti kọ àkọọ́lẹ̀ ibùjókòó rẹ̀ nínú aljanna àti ibùjókòó rẹ̀ nínú iná wọn á ní méjì tó ṣẹlẹ̀ yìí kò tó fi sẹ́rí láti pé káwọn èèyàn wá mú ní súnà gbogbo ìgbà pé tó má ti gbókù lọ sí orí tẹ́ kó tó di pé wọ́n bò mọ́lẹ̀ kí bàbá wọn àti wọn bọ́ wájú kó lo àǹfààní yẹn láti fi pàkíyèsí àwọn èèyàn eléyìí jẹ́ ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ àwọn míì ní ọ̀wé tó ti ṣẹlẹ̀ tó ti wáyé ó tó lẹ́rìí wípé téèyàn bá fẹ́ lo àǹfààní yẹn láti pàkíyèsí àwọn èèyàn lọ sídìí bá a ti ṣe sọ̀rọ̀ alẹ̀ tá a gbàgbé pé kú ń bẹ tá a rántí pé a dára alẹ̀ ńjọ́ kan wọ́n ní kò sí ní burú ń bẹ. gẹ́gẹ́ bá ti ṣe rí ẹ̀rí tí àwọn kan lò láti sọ pípọ̀tọ̀ náà làwọn kan lò láti sọ pọ̀tọ̀ but lópin ìgbà táwọn náà bá ti sọ di súnà gbogbo ojoojúmọ́ pé àìtí ìgbókù lọ sórí tẹ́ làì máa ṣe wáàzì so kò sí tó burú mbẹ tó bá gbẹ kan láàrè ní bá ń wáyé kò sí tó burú mbẹ kó má jẹ gbogbo gbà. bákan náà nínú àwọn nǹkan eléyìí tó so yí pé àwọn èèyàn ń ṣe tá a gbọ́dọ̀ jìnnà sí onígbégbà tó má gbókù sínú sàárì rẹ̀ tán tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní bú pẹ̀sí lára ààrẹ ni tó ṣe pé yóò mú ipẹ̀ sàárè yóò mọ̀ á kéwù sí lára ìgbésẹ̀ wọn bá bu ṣọ́fẹ̀ kan tí wọ́n dá sí wọn ni minha khalaqnakum tọ́bàbù kejì wa fiha nu'idukum tọ́bàbù kẹta wa minha nukhrijukum taratan ukhra ẹgbàwọ́ ọ̀rọ̀ tó mú wa kò fẹsẹ̀ rinlẹ̀ ẹgbàwọ́ ọ̀rọ̀ tó mú wa kò fẹsẹ̀ rinlẹ̀ tí o bá sì ti fẹsẹ̀ rinlẹ̀ a gbọ́dọ̀ lò torí ẹ ẹni o bá ń serú rẹ̀ àdáda lẹ̀ ní bákan náà ǹjẹ́ nígbà tí a gbé òkú tá a fẹ́ lọ sí àbá ti gbé dórí tẹ́ sọ́tọ̀ lẹ́yìn ìgbà a bá ti bò ó kẹ́nìkan wá bọ́ síwájú kó máa sọ ipe tọ̀ ẹ̀yìn ẹ̀dá gbọ́rọ̀ ẹ̀dá gbọ́rọ̀ wọ alágbájá ọmọ alágbájá ó lè pè lórúkọ rẹ̀ àti òkúta ẹ̀sìnú ó lè pè lórúkọ rẹ̀ àti ti bàbá rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe máa ń jẹ́rìí láyé an la ilaha illallah wa anna muhammadan rasulullah màá máa pè fún ọ báyìí kó o sì máa dáhùn pé màá máa pè fún ọ báyìí kó o sì máa dáhùn bọ́yà ti ṣe kò ń gẹ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ rí ṣíṣe báyìí ò náà tọ̀ nítorí pé ẹ̀gbà wa tó mu wá àwọn olùmọ̀wá wọn ní hadith mawdu' hadith yẹn irọ́ ni wọ́n parọ́ rẹ̀ má nàbì ni sallallahu alayhi wa sallam torí rẹ̀ asánlásán ni yìí sì ń ká bàbá rà dípò pé wọn fẹ́ gba bàbá láàyè bàbá fẹ́ ṣe àwọn fẹ́ ṣe eh, kíní kan pàtàkì fókù kíní ń ṣe gbogbo eléyàn kò sáàyè fún ìranù lásán torí gbà wá tó mú wọn kò fẹsẹ̀ rin lẹ̀ a sì gbẹ́ni kankan láàyè láti ṣerú ẹ̀ nínú òkú ní la ilaha illallah eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam sọ ó ní í ṣe ni pẹ̀lú òkú tí ò tí kú ń pọ̀ ká kú lọ́wọ́ gbà náà láàsọ fún kọ́sọ la ilaha illallah àìsàn ti ṣàlàyé ń bẹ̀ náà wípé apá kan náà olùmọ̀ láàsọ fún pé kó wí bẹ́ẹ̀ àwọn kan náà ní wí fún kó sọ bẹ́ẹ̀ àwọn kan máa wí nítòsí ọ̀dọ̀ rẹ̀ nítorí náà fi gbà mọ́ alẹ́ nu yẹ wá sí pé lẹ́yìn gbàtà bá sí tán láwọn àṣẹṣẹ máa sọ pé máa wí báyìí máa wí báyìí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn ẹni tí ń ṣe wọ́n ní tẹ́ bá sọ pé àdìfì yẹn kò bá fẹsẹ̀ rinlẹ̀ ọ̀dà sẹ́bàá nàbì sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa ipe àsìkò ògbà tí màlẹ́kà tí ó sọ̀kalẹ̀ tí wọ́n wá ṣe béèrè lọ́dọ̀ ẹni tá a ṣe sínú sàárè pé wa innahu la yasma'u qar'a ni'alihim ipe òkú yẹn yọ́n máa gbọ́ ìrù ẹsẹ̀ bàtà yín nítorí mo máa gbọ́ ìrù ẹsẹ̀ bàtà tí tó ń sọ fún pé lágbájá lágbájá bó ti máa sọ máa wí ọ̀ ń tara rẹ jẹ ni tibọ́lá sọ́fà nàbì sallallahu alaihi wasallam wa ma anta bi musmi'in man fil qubur wọ́ọ̀ lágbára láti mú ẹni tí ń bẹ́ ń sáré ìgbọ́rọ̀ tọ́lọ́n bá sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam walakin Allah yusmi'u man yasha ọlọ́wọ́n ọba ló máa mú ẹni tó bá fẹ́ gbọ́rọ̀ anabi ò lè mú yàn gbọ́rọ̀ tí nínú sàárì táwa nìwọ táwa gẹ́gẹ́ bíi tani tó yẹ kò sáyè fún adáadáa lẹ̀ yẹn kò sáyè fún ẹ sì máa gbẹ́ni bọ́dì láàyè láti máa ṣe katakata ń di sàárè òkú yín. bákan náà ìṣesí táwọn èèyàn tún máa ń ṣe gbígbé ńgbà tó máa gbókù kalẹ̀ kó tó di kó wọ́n sin wọ́n lẹ́yìn èèyàn bó lẹ́ mọ́mọ́ ẹ̀yà wa yìí sí bóyá ti bá wọn pàdé níbi tí wọ́n ti ń ṣe irú ẹ̀ náà wọ́n fẹ́ kí ẹ sọ pé ẹni rẹ ni o bàbá dáadáa bàbá aláàánú nítorí àrètí nù torí wọn ti gbọ́nù àdìsá anabi sallallahu alayhi wa sallam wọn anabi sallallahu wọn gbé wọn gbé òkú kan kọjá àwọn èèyàn sọ pé ẹni ire ni anabi ní wajabat wọn tún gbé kan kọjá wọn lẹ́ni ibú ni anabi ní wajabat àwọn sàárè ní kíni wajabat. wọn ní ẹjẹ́ ìrìfẹ́ ni àkọ́kọ́ pẹ́ ni ire ni aljanna di ẹ̀tọ́ fún ẹjẹ́ ìrìfẹ́ ni kejì pẹ́ ni ibú ni iná dẹ̀tọ́ fún antum shuhada allahi fi ardihi ẹ̀yin lẹ́lẹ́rìí fọlọ́ lókè pẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí òkú ńgbàtà tó wá gbọ́ wọn a máa fẹ́ ṣe àǹfààní pé ńgbàtà bá rójú àwọn ìkúkú nípìnlẹ̀ ní ibú kílẹ̀ máa ń pa alágbádá ọ́ bàbá rere pé kí màlẹ́kọ̀ọ́ lè bá a pé yes wajabat àwọn olùmọ́ni aburú ni aburú ni because bẹ́ẹ̀ ń ṣe ń ro òdìkejì lè ṣẹlẹ̀ ẹnìkan lè bọ́ ọ̀tà kó ni ńgbàtà ẹ ti ní ká sọ ń tà máa ń pa bàbá ẹ̀yin lẹ́ béèrè o bàbá abú bàbá yìí sẹ́yìn pé ẹ̀yin lẹ́ kó bá níìsì torí ẹ̀ kò sáyè fún sọ́tọ́ pé lẹ́yìn ìgbà tá a ti gbókù sí sáré ká wá lọ ya ìmọ̀ ọ̀pẹ ká bọ̀ wípé yóò fi máa rí kẹ̀ kọ́tọ́ kọ́tọ́ anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ nígbà tó kọjá agbára sáré méjì ó ní wọ́n fi ìyà jẹ wọn o wọ́n fọlọ́ nbúra pé wọ́n fi ìyà jẹ wọn ìtànsì fi ìyà jẹ wọn nítorí ẹ̀ kò tóbi o ó tóbi kò tóbi ni òfòfò ni máa gbé ká wọn náà múra sófòfò àbí kò tètè mbẹ sàárè retí ẹ nù tí máa fà ká máa gbọ́rọ̀ ká láàrin àwọn èèyàn lọ́nà tí ó fi dájà alẹ̀ láàrin wọn tí wọ́n ń pè lófòfó nù torí rẹ̀ òfófó kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ẹlẹ́ẹ̀kejì òun tiẹ̀ tọ́ba tọ̀ kì í tábà kọ́ dáa nínú rìwáyà kan tọ́ba fẹ́ tọ̀ kèé gbé ìhòhò rẹ̀ pamọ́ ó lè tọ́ba ní tá àti tọ̀ ẹ máa wo dí òǹjà rẹ̀ kí ló ń gbé dì tẹ́yìn náà gbé dì ibẹ̀ máa ríru wọn yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ìsìn yóò sì dìde yóò sì yọ̀dí rẹ̀ tà yóò máa tọ̀ àwọn náà máa wò pẹ̀lú táàbù tí ó rí owó ẹni àìfara pamọ́ fún fa <laughs> ní yorùbá lẹ́vù torí ẹ̀ gbogbo orú àwọn eléyìí ẹ̀yà àsáré rẹ̀ tí ọ̀daràn anabi sallallahu alaihi wasallam wọn á ya ìmọ̀ ọ̀pẹ wọn á rí bọ sàárè kọ̀ọ̀kan báyìí wọn ní àwọn fi ń ran kan kọ́lọ̀ ó dín yà yẹn kù fún wa lópin ìgbà tí mo pẹ́ wọn bá ti gbẹ ní ìsìn òkú wa kú wọn á ń sáré ọ̀hún wá bí tọ́pẹ́ wà lórí tẹ́ wọn á lọ ya mọ pẹ́ bọ̀ wá pé ọ̀rì mọ́ sẹ́yìn ọgbà kó rí mọ́ sáré òkú yín àkọ́kọ́ ni pé tá à ń fi hàn tí ń ṣẹlẹ̀ sókù yín tẹ́ ẹ bá sì gbà ó túmọ̀ sí pé ẹ ti gbà pé ìyá ń jẹ bàbá yín lọ́wọ́ báyìí. <laughs> tó ta ló wá fọ garanti ipò ọwọ́ rẹ ọwọ́ tiẹ̀ torí bó ṣe lóun rí tí wọ́n bá fi irú rẹ̀ rí nǹkan mọ́ sàárè ó lè fa dáadáa fún kò tún ní fa ìdáa fún tó lẹ́yìn náà tá ń sọ fún ọ pé à ń jẹ wọ́n gẹ́gẹ́ bíi tani torí ẹ̀ kò sáàyè fún rubbish àwọn agbódòdó agbé lórí sàárè báwọn kèfèrí tí máa ń ṣe wọn ọ̀ ń tan ara rẹ jẹ ni kò sáàyè fún rubbish ẹgbẹ́ gbogbo kínní kó gbá kínní kó omi kínní ọjọ́ bó ṣe jẹ́ òbúrú kẹsàmì sísáré wá pẹ̀lú òkúta kò sì burú kẹsàmì sí lágbọ́n bí orí rẹ̀ kẹgbókúta kan sí lágbọ́n bí ẹsẹ̀ rẹ̀ kẹgbókúta kan sí kí wọ́n fi lè bá a má òdiwọ̀n abókùn yẹn sì ṣe wàá nu sáré kẹ́nìkan ọmọ bá tẹ̀ mọ́lẹ̀ kò sí tó burú nu eléyìí tọ́ ǹjẹ́ nígbà tí àti wá sin òkúta kí náà wá sí sunna anabi sallallahu alayhi wa sallam onígbélé ìgbàtà anabi bá sin òkúta nínú tó gbé sínú sàárè anabi máa ń dúró ń bẹ̀ wọ́n sì sọ yìí pé istaghfiru akhikum sallallahu alayhi wa tathbit fa innahu al-ana yus'al ẹ tọrọ àforíjì fọmọ ya ẹ bẹ̀ lọ́n pé kó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ìyẹn ni pé kó fún lésì fọ̀ torí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n bi léèrè. dàwárí nu súnà oníkẹ́kọ̀ọ́ alùpùpù òhun láàrin rẹ̀ sọ́lọ̀ náà ni ó tọrọ fún because of Allahu gfirla Allahu gfirla Allahu gfirla Allahu thabbit Allahu thabbit Allahu thabbit lọ́ba tán ó sì máa gbọ́ náà tiẹ̀ lọ kálukú yóò wí tiẹ̀ láàyè rẹ̀ kálukú ó sì máa lọ kí wá sí pa pàtẹ àdúrà bẹ́ẹ̀ bí baba wa imam ẹ bẹ̀rẹ̀ baba imam bẹ̀rẹ̀ baba wa tafsir ẹ gbà baba wa tifladan ẹ gbà baba wa kékèké ẹ wá pàtẹ wórówóró tàbí kí wọn máa dá ká wọ nùúrù fọkọ nùúrù wọ nùúrù ló dídì sáré fa <laughs> so gbogbo eléyìí kò sáyè fún ìtàn ya lè mẹ̀sìn ju anábì tó lọ ń lọ wo agbabo mi. ti tó káwa náà ẹ tọrọ fún ẹ kó lọ́wọ́ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ sì sùn rárá ti béèrè kọjá fún fún ó ti fẹ́ẹ̀ fún àwọn sì wà lẹ́yìn yín náà wọ́n ọmọ àwọn nídìí kẹ́ gáìdì wọn ni pé àforíjì náà tọrọ fún ẹ pé kọ́ lọ́wọ́ bọ́ kó fún ní sífọ̀ ẹ sọ gbogbo eléyìí ẹ wá dúró bẹ̀ fún wákàtí kan ah, àwọn ya lásàlá tún náà mo wá wọn ni àtọrọ fàlàjì wáyé àwọn bàbá kìnnìkan wọn ni ká tọ ah ṣé ntí ó wáyé kẹsẹ ni ẹ wá dúró gbà tí màlẹ́kà ti fi lẹ́nu yà bọ́bá sì ti páàsì tiẹ̀ ẹ wá dúró gbà tó ti páàsì yọ̀ọ́ mọ̀ pé àwọn wo ní ṣe wèrè gbà tí wọn náà bá débẹ̀ lọ́ọ́ mọ̀ àwọn ọmọ pé gbókùú ó sì wá àwọn wo ni ọlọ́mọdé àwọn bídíò pé sí ti sáré tu wa o ọjọ́ ìrúsù jẹ́ so ó túmọ̀ sí pé àní máa gbà àní máa gbà bí ẹni gbomi zẹmzẹm pé tẹ bá ti mu tí yín tẹ ẹgbẹ tí yín ẹgbẹ abọ wá pé bá ti mu tí yín ẹgbẹ tí yín ẹgbẹ kálukú ó sì tiẹ̀ kẹsì máa lọ àjọ wá kì í ti pa àwọn mo rò pé yé gbogbo náà má jọ dà lọ iná ìlú ti pé bàbá ò tí sàdúrà tán bàtì sàbẹ̀ kálukọ́ máa lọ ni. tọ́ ilé ìjẹ́bù ṣe jẹ́ ẹnì kan ò sunkún gbà wọ́n gbókùdé sàárè títí wọ́n fi gbé sínú sàárè wọ́n á bò gbà tí wọ́n á bò lọ́ba takú kékeré de babalágbàdé ti ọ̀hún ah, ò ní lọ lé ṣé bàbá yìí ò ní bá a padà lé kò ní ó ti parí nù bàbá ah, ibi tó nù ó kù sí ni <laughs> àwọn ìyá wa ń bẹ ẹ ẹ kó Yorùbá wọ́n fẹ́ràn politics ah, ẹ̀jẹ̀ à ni mo ní kò sí wàhálà ma lọ ń bọ̀ orí kankan lọ kútu kájọ ọ̀nà eré lọ́sàrà bá wọn pé kí ni so nítorí di eléyìí ti mọ̀ pé wọn náà kí ni wàhálà so ńgbà kálukú bá ti tọrọ àforíjì fún tọrọ kó ń máa lọ tiẹ̀ ibi ẹ̀kí fati afẹ́mi rẹ̀ bídà ni àdádálẹ̀ ni kúlọ̀ ńlá mẹ́tamẹ́ta àdádálẹ̀ ni kùrìsì méjèméjè kọlọ́ọ̀bà àdádálẹ̀ ni man amila amalan laysa alayhi amruna fahuwa radd gbẹdọba sẹkẹntì sàwàlà kpalasẹ kọsẹ anabini sọba yẹn a sọmọ ni ọ̀dà padà fún torí ẹ gbogbo eléyìí pé ẹ tọ́ba ti dárúkọ òkú kan kúlọ̀ ńlá mẹ́ta fún àdádálẹ̀ gbogbo ẹ̀ kò túmọ̀ sí pé ẹni sádùn àfọkù àmì ìtẹ̀yìn sìn àdáadáa lẹ̀ so àbí káwá bẹ̀rẹ̀ sí ké yàsín múlùkù nísàárè àbí yàsín gbogbo tí a bá ti débi mú bí ọ̀yà ẹ̀yẹ máa ká àtẹ kùrùsì òní nílò ní jẹ́ á bàbá mi ò tó bẹ́ẹ̀ lórí tẹ́nu o so ẹnìkan á máa kéré mú bí ọ̀yà àtẹ kùrùsì so ẹ̀ ẹ̀ nígbà tó yín kùn wọ́n bá dé mo bí lẹ́wàá gbọ̀ bóyá Ayatul Kursi so gbogbo eléyìí irọ́ lásán ni naam abamake mọ́lẹ́kù rárá o gbogbo àdáda alẹ́ ni ó sì takò lànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan tó wà tí wọ́n tún máa ń ṣe ọkọ̀ akéwù sáré pẹ́ àrèpẹ́ sáré pé ah, ọkùnrin lẹ́tọ̀ọ́sí kẹ́ lẹ́tọ̀ọ́sí kẹ́ bá ń bọ́ bẹ́ẹ̀ mẹ́rin ẹnìkan tí ó ṣe yóò tún máa mójú jẹ ọmọ jáde pa ọ pé ah ìmọ̀ pọ̀ ẹ mọ̀ báyìí màkà pọ̀ ẹ máa mú pé wọ́n máa tún àwọn wọ́n máa jẹ agbábi orí dà ọ̀ dàbí orí wa ada díẹ̀ sí díẹ̀ sẹ̀ ẹ wá pé ah ọlọ́run sọlá rẹ̀ fún bàbá yìí àwọn afa ńláńlá tó péjọ láyé mọ̀ pé àwọn ọ̀daràn ńláńlá náà ń wíwèé kú wí di sáré rẹ̀ ọjọ́ ìbùsùn jẹ́ lẹ́yìn eléyìí àti wá sìnkú tán báyìí àti sàdúrà fún kọtán o kọtán o òkú yìí bímọ ọfọ máa lẹ ẹnìkan ló bì òfò ń tì láyé ọkọ ni ó fi ìyàwó lẹ ìyàwó ni ọfọ kọ lẹ màlẹ́bí ni ó fi màlẹ́bí lẹ mùsùlùmí ni ó fa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lẹ gbogbo apátá ọgbọdọ gbàgbé rẹ̀ nínú àdúrà wa máa rántí wọn. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم àwọn tí wọ́n dé lẹ́yìn ẹni tí máa bẹ láyé lẹ́yìn ẹni tó ti kú wọ́n máa ṣàdúà kọlọ foríjìn wa foríjìn àwọn ọmọ ẹ̀yà wa tó ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo àwọn tó ti kú ṣáájú wa má jẹ́ kí kùsínú kan wà fún wa lórí àwọn olùgbàgbọ́ òdodo báyìí àwọn olùgbàgbọ́ òdodo máa ń ṣàdúà wọ́n máa rántí àwọn ọmọ ìyá wọn tó ti kú nínú àdúà wọn bàbá wa màmá wa wọ́n ti kú ọmọ wa ó kú lẹ́yìn tó ti bàlágà ìyàwó wa ó kú lẹ́yìn tó ti bàlágà ọkọ wa ó kú lẹ́yìn tó ti bàlágà ojoojúmọ́ tẹ̀yìn bá ti ṣàdúà fúnra yẹn ẹ̀yin tẹ̀ ti kú yẹn ẹ gbọ́dọ̀ máa rántí wọn nú àdúà yẹn ọlọ́run mọ̀ àdúà tí kálukú ti ṣe fúnra rẹ̀ lónìí báyìí látìgbà tilẹ̀ ti má lónìí sí àsìkò tá a wà yìí ọlọ́run lọ́mọ yín tá a ti tọrọ fúnra wa dáadáa sébà ti ṣe ń tọrọ náà láti rántí bàbá àti ìyá wa tán ti kú pé rabbi ighfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira sáà rántí wọn bẹ́ẹ̀ táà bá rántí wọn bẹ́ẹ̀ a kú oríire ni táà bá rántí wọn bẹ́ẹ̀ a kú oríire nítorí pé wọn fẹ́ dáadáa fún wọn pé so eléyìí kò túmọ̀ sí pọ́ tán gbàtà bá ti sí tán àmọ́ o kò wá sínú lànà anábì sallallahu alaihi wasallam káwá padà sílé olókùn yìí o káwá tẹ́gbà àdúrà ọ̀tàkùn lànà anábì sallallahu alaihi wasallam tó fi jẹ́ pé tí wọ́n bá ti ń bọ̀ báyìí kálukú tún dà padà ni wọ́n tún á tẹ fáadà wọ́n bẹ̀rẹ̀ àdúrà eléyìí wọ́n ní ní kàmánkébé ni àdúrà kàmánkébé ni tìjọ́ pé wọn kàn tètè ṣàdúrà pàápàá wọn sì pa owó tí wọn pa kálukú ọba dìde àmọ́ wọn gbẹtìrì ẹ gbẹtìrì ọlọpàá àwọn obìnrin wọn gbẹtìrì ọlọpàá àwọn ọkùnrin tó bá fẹ́ràn bàbá kó fowó bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ kíkú rí ọ̀pá àwọn kó ṣe pa bàbá kó fowó bẹ́ẹ̀ alọ́fẹ́ wa kúkú wú <laughs> nígbà tó bá ti ṣe gbogbo eléyìí wọn náà bá máa kówó ẹ máa kówó bẹ́ẹ̀ tí o bá sì máa fẹ́ nu. kaluku ó ṣàfihàn pé àwa náà wà mo fowó bẹ ẹ ọmọ olókùn ní pé láàní ní ká fowó sí náà rí ni tó ní ń tẹ́kun ọmọ pọ̀ ń fowó bẹ̀ tó kálukú ọmọ afi bẹ ọmọ afi bẹ ọmọ afi bẹ gbogbo eléyà lẹ kò fún kò fún wọ́n lè ba àwọn afẹ́ra sọ dá sọ́rùn ẹ dákun ẹ lò ni wọ́n máa fi ilẹ̀ tán máa fowó sára lẹ̀ tírò tẹ́rí tó tóbi hùn tó tóbi dáadáa tó ń kówó sí hùn sábà ka gbogbo owó hùn ẹ lò ni wọ́n jẹ̀bi tẹ́lẹ̀ pé tí wọ́n máa ń bẹ lápò ìjọba gbé kínní nǹkan láwọn tí ń ṣe bídíà hùn ó tún máa yí àpò rẹ̀ wò pé kọ́ ọ má sí owó mú kọ́ ọ má <laughs> ibi tí náírà márùn-ún wà ara sábàbí tí wọn fi fẹ́ kí wọ́n pa náírà márùn rẹ nù abẹ́rẹ́ màbẹ́ níjọ́ níjọ́ ẹ̀yẹ wọn a máa fi máyà lórí níjọ́ ẹ̀yẹ máa jẹ nkóolé kálukú náírà márùn márùn náírà márùn márùn bọ́bá sì pọ̀ jù èèlò wàzó àwọn olówó nìyẹn à tí wọ́n ti máa sà á tó lọ́wọ́ kí yẹ́s pé gbogbo ẹsẹ̀ kọ̀ọ̀kan wá one thousand yọ̀bà kó five five náírà fún wọn so gbogbo eléyìí àdáda lẹ̀ ní jama ẹ̀yin tẹ́ ń bá wọn ṣe tẹ́ ń dín wọn máa ṣe gbáhùn lẹ́yìn òkú irú rẹ̀ náà wọn máa ṣe lẹ́yìn tìyín náà torí pé àìdáni ọ̀tàkùn lànà anábì sallallahu alaihi wasallam torí ẹ̀ nìkan ti ń ṣe bẹ́ẹ̀ òun náà ni wọn léèdì wọn lọ sí so ọwọ́ akútán ọwọ́ anìkú wọn máa ṣe lẹ́yìn tóun ṣe é gbọ́ náà <laughs> ìgbà tẹ́ kú ni wọ́n àti tó ṣiṣẹ́. gbogbo ètò ah, àwọn ènìyàn gbogbo ètò àwọn ènìyàn wọn bẹ̀rẹ̀ àwọn eléyìí àwọn eléyìí kí ni máa dá lọ́wọ́ wọn wọ́n sì máa wí nù gbogbo ètò àwọn èyí wọ́n máa ní ah, ògùrùngbọ̀ ọba dé sáré ọ̀rẹ́ sẹ́mi ẹ̀ ti sáré ògbé mo gbé <laughs> torí ẹ̀ nígbà tó lọ́tẹ̀ ń jọ ń ṣe kó tó kú wọn náà ni baba lídà sọ wọn wá kú tẹ́mi wá ké bídíà ni a bídíà tún bá adé mọ́wùt wọ́n súnà tún kọ́bílà bídíà ká tó kú lẹ́yìn ìgbà tá a kú súnà ní ká tó kú a wàlláhi mushkil bí ti sèkọ́ sọ wá yìí kalẹ̀ fún ọ lẹ́yìn kú ẹ̀rí kan tó àwọn ọgbà àwọn ọgbà á sáwọ́ ọ̀hún ìbò ní lẹ́yìn ọ̀hún á torí ẹ má bá wọn kó pàǹdì tí ò dáa torí tó o bá kú táwọn ọmọ rẹ bá ń mọ pẹ̀sì ọlọ́run táwọn bá bá kọ́kọ́ rí wọ́n sọ pé ẹ̀yin lẹ̀ yà ní sètòrọ́ máa bú ni ọmọ àlè lẹ́yìn tí bàbá yẹn ṣe tẹ́wọ́ apẹ́ ní ṣe torí ẹ látọjú ayé ǹjẹ́ èèyàn bá nígbà lólówó àti tálíkà lèèyàn ti kọ̀ torí di eléyìí lọ́dọ̀ tèmi o kíní yọ ọ̀dà àkọ̀dà náà ni ló ti bẹ̀rẹ̀ láti sìn èsì pé wọn ṣe tọ́ra wa kú tán àbí kò tó kú ló ti máa sọ fún àwọn ẹ̀ ǹsẹ́ bí wọ́n ṣe máa ṣe kí ní kanjọ́ kẹjọ àbájọ ẹ̀yìn kúkọ ẹ̀mẹ́gbẹ̀ni kankan láyé torí ẹ̀ tíra tó ti wá kà ìmọ̀ mi wá dé wà <laughs> ọ̀sẹ̀sẹ̀ wá kà so wọ́n ò ní gbọ́ mọ̀ láti sìn lèyìn ó ti máa fi hàn pé ìǹsẹ̀ ó sì gbọ́dọ̀ bá wọn débẹ̀ ní ìsìn ẹnìkan kú gbogbo àjọ lọ sórí tẹ alọ alọ sin àti tùsàdúrà tánàbí nìkan ṣe fún so kò ní ìdí pé kò tún darí sílẹ̀ mọ́ because tó bá darí sílẹ̀ wọ́n bá wọn oníbíjà yẹn pàdé àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n bá ah, ẹ̀sùn fún bàbá kí bàbá náà wá jókòó wọ́n bá gbé ah, àdúrà dáa sí lẹ́yìn ìgbà tí ìbò náà wá bẹ̀ sá wàlẹ́lẹ́ sọ àwọn náà lọ bẹ̀nu bí àbá tó ní ah, ibi àpéjọ báwọn lèyẹn ti máa rí wọn bá sọ̀rọ̀ òun náà lọ́jọ́ kẹjọ òun náà lọ́gọ́jọ ọjọ́ oníwàásí mọ́ lọ sí ń bẹ̀ kí lọ́ lọ sí bídà torí pé àlùbídà tó náà tó fọwọ́ mi bídà sí nítorí wọn kì í gbé bídíà kó pẹ̀lú bídíà ọbẹ̀ ṣe wáàzì ó dìgbà wá lọ bí olókùkù torí wáàzì ṣe gbogbo mọ́sálásí wọn tilẹ̀kùn rẹ̀ ni àbí òye wa fèlè ìjẹ́bù tuntun jẹ́ ń bẹ̀ o òkú tí kú àti sintan afẹ́ bá wọn kẹ́dùn ìbáni kẹ́dùn àkókò wo lèèyàn lè kẹ́dùn dà àwọn olùmọ̀ wa wọ́n ní kò sí ẹ̀rí kan nínú ṣẹ̀ríà tó sọ wípé lẹ́yìn ọjọ́ kẹta o kò sáyè àti báni kẹ́dùn mọ́ kò sí kò sẹ́ẹ̀rì kan tẹ́yìn bá mọ ẹ sọ fún wa o ká tó dìde o kò sẹ́ẹ̀rì kan tó sọ yìí pé ẹ bá wọn kẹ́dùn díjọ́ báyìí lọ́ba tán kò sí sẹ́ẹ̀rì àdìsí Jáfàr ta kà mẹ́ yẹn òun sọ yìí pé ẹ má tún sunkún mọ́ lẹ́yìn ìjọ kẹta ẹkún ni wọ́n fòpin sí ṣùgbọ́n ẹni tí ẹ̀kan ṣe kò sófin tó sọ yìí pé ìjọ kẹta péré ìjọ mẹ́ta péré ni wọ́n fi lè bá wọn kẹ́dùn kò sí torí di ẹ̀yìn ló ṣe jẹ́ pé àdìsí kan wà fẹ́ máa ń wò wípé obìnrin tọkọ rẹ̀ bá kú obìnrin kọ̀tọ́ kọ́ oge ṣíṣe tì nítorí pé nìkan bá kú tayọ ọjọ́ mẹ́ta àyàfi nítorí ikú ọkọ rẹ̀ tí ó jókòó pa oge tì nítorí rẹ̀ fóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá tó eléyìí túmọ̀ sí wípé àwọn kan wá sí àdìsí yẹn gbọ́ yé wọn ní ìjọ mẹ́ta àjẹpẹ́ jókòó ìjọ mẹ́ta kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ nù sẹ̀ríà eléyìí wọ́n ń sọ̀rọ̀ al-ihdad al-ihdad oníkà pogéjì kóbìnrin ọ̀pọ̀ géjì ìyẹn ni pé jojúmọ́ lóbìnrin gbọ́dọ̀ máa soge fọ́kọ rẹ̀ kọ́pa ogeti tayọ ọjọ́ mẹ́ta tí bàbá rẹ̀ bá kú ìjọ́ mẹ́ta péré ní ó fi po géètì tọ́mọ rẹ̀ bá kú ìjọ́ mẹ́ta péré ní ó fi po géètì tábùrù rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ abẹ́nìkan mọ̀lẹ́bí rẹ̀ bá kú ìjọ́ mẹ́ta péré ní ó fi po géètì bàbá ọkọ náà ló kú ìbànújẹ́ dorí wọn kodò ńbẹ ìjọ́ mẹ́ta péré ní ó fi po géètì àmọ́ tó kọ́kọ́ rẹ̀ ló kú ní oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá a àyè ọkọ ga púpọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àfi báwọn Yorùbá bó ṣe jẹ́ pé wọ́n kàn ṣe ogúnjọ́ ni ogúnjọ́ náà pọ̀ ọ̀kan ló ogójì ọjọ́ ó ní wọ́n ti ní káwọn padà síbi iṣẹ́ wọ́n yóò ń bi iṣẹ́ ah kò burú tó ṣe yókù lálùkè yá mọ̀ ni tẹ́bá yóò ogójì ọjọ́ ní oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ̀wà dúró ètò kù bóyá ń palẹ̀ máa dé lálùkè yá mọ̀ tọ́ eléyìí ọkọ̀ sẹ́ẹ̀rì ń bẹ̀ lórí péjọ́ mẹ́ta péré ni wọ́n fi lè kí wọn dà torí ẹ̀ làwọn olùmọ̀ wá fi ní kí ń jẹ́ ìbánikẹ́dùn ìgbà wo ni ìbánikẹ́dùn ọ̀tàn ìbánikẹ́dùn náà ni kẹ́ ẹ lọ ẹni tá àdánwò dálù tó rélù kẹ́ ẹ rọ́ nínú kẹ́ ẹ tù nínú kẹ́ ẹ rọ́ lọ́kàn lọ́nà tí ó fi lè máa gbé ntó sẹ́yìn tí ó fi máa gbé kúrò lára díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a ní bẹ́ẹ̀nu wá ń bì tí nǹkan ò ṣe rí kò sí àsìkò tó ṣe wà kó o ṣe lára à èèyàn fẹ́ pé tó àfi má ni ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ tó sì wọ́n tá a bára jẹ́ ọlá àgbàgbé tọ́lọ̀ nípa máa bẹ pẹ̀lú ẹ̀yà àtúnrẹ́rìn àtúndùnnú àmọ́ ń jọ kí ni jẹ́rìn kí ni jẹ́ dùn torí ẹ̀ orí ńlá ń bẹ nínú gbàgbé ẹni tí nǹkan wá sẹ́yìn wọn láà máa bá kẹ́dùn min hiin al-mawt ila an yansa tilka al-musiba láti ìgbà tó kù yẹn ti kú títí tí ó fi gbàgbé àdáwò yẹn lálẹ́ bá kẹ́dùn dà kìí ṣe jọ́ mẹ́ta láti ìgbà tó kù ti kú fún títí ìgbà tí ìpa tí ìgbàgbé àdáwò yìí lálẹ́ bá kẹ́dùn dà torí ẹ̀ kò sí gbàgede pé gbà kan pàtó ìwọ òsínlé òkú fi kú fún ó kú fún gbà tó dé bàbá àjẹ́ ìjọ kẹta ọlọ́kì ọba kẹ́dùn àmọ́ a kìí pa àlọ́ ká àlọ́ o fẹ́ni téèyàn kú fún o torí ẹlòmíì ìbànújẹ́ kan ló ṣe àwọn abánikẹ́dùn àwọn ní máa sọ di púpọ̀ àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n máa sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tí máa tún lékún ìbànújẹ́ ni kéèyàn ọmọ tí wọ́n máa jáde lẹ́nu rẹ̀ man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹni tó bá gbọ́ lọ́ngbọ́ àtijọ́ kan yìí kó máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kó dákẹ́jẹ́ tọ́ ǹjẹ́ tó lè nígbà tá a bá bẹ̀ wọ́n wò àdúrà láti fún wọn. àdúrà láti fún wọn ìsìláàmù àfẹ́kálọ̀ péjọ ọbẹ̀ bìbà kájókò kọ́dọ̀ wọn eléyìí tí ó fi mú ni máa sòfófó eléyìí tí ó mú ni máa sòbótó tó tún fi di pa ń sọ̀rọ̀ bọ́ọ̀lù kódà ní wọ́n tẹ̀ wàhálà wọ́n sọ̀rọ̀ bọ́ọ̀lù ó sì owó máàtì máa yù lánàá báàsà báàsà máa yù wọ́n ẹnìkan lè mo ní òpè sí àwọn tó rí wọn dàrú yóò tún máa pé mo ní òpè sí mo lọ́wọ́ pè sí ẹ̀yin wèrè dídín ẹ̀ ń sìnkú ẹ̀ ń sọ̀rọ̀ bọ́ọ̀lù so bẹ́ẹ̀ náà nígbà tó máa péjọ sọ́dọ̀ ẹni tó kúkú fún torí Islam ọ̀gbà ká lọ́ọ́ síbẹ̀ Islam ọ̀gbà tẹ́ bá ti kí ẹ̀dìdì ẹ̀ máa lọ ẹ bá pàdé mọ́ṣáláṣí ni ẹ̀ ń bọ̀ wá ẹ̀ èyí tó dáa jù tá a mọ̀ owó tá a bá lọ kí ẹni tí àdánwò dé bá òun náà ló wá nínú hadith tí Bukhari àti Muslim gbà wá ikọ̀ kan nínú àwọn ọmọbìnrin anabi wa Muhammad sallallahu alayhi ọ̀ràn ṣẹṣẹ anabi njọ kan ó ní ọmọ òun kékeré ṣaláìsì ní ọmọ ọmọ anabi anabi wa sọ fẹ́ni tọ́ra pé irji' ilayha fa akhbirha padà sọ́dọ̀ rẹ̀ kó fún ní rò pé. أن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده وكل شيء عنده بأجل مسمى فمرها فلتصبر ولتحتسب متفق عليه أنا من قال قال صفوي إن لله ما أعطى ما أخذ طلعوا بأن تبقى وله ما أعطى تيسن تفوى wa kullu shay'in 'indahu bi ajalin musamma gbogbo nǹkan lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àkọọ́lẹ̀ rẹ̀ ọjọ́ tó lọ́n kọ́ pé nǹkan ọ̀lọ́ náà ni ọ̀lọ́ pálásẹ̀ kó ṣe sùúrù kó sì máa retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ làwọn náà sọ fẹ́ni tí èèyàn bá kú fún pé inna lillahi ma akhadha wa lillahi ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma faltasbir wa litastasib fasbir wahtasib sòtọ́ náà ọba ẹni tó gbà padà tí ẹ̀ lè tó sì sẹ́kù gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ ni ẹ ṣe sùúrù ẹ fọwọ́nu ẹni tí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ tó eléyìí bá ti ṣe máa sọ fún wọn nu èsì pé a ti máa ṣe pé nígbà tá a máa ń bọ̀ wọ́n ti máa ṣàwádà bọ́ wọ́n ti máa sòkòtò bọ́ wọ́n ti máa sòfófó bọ́ pápá àwọn obìnrin nígbà tí wọ́n á fẹ́ wọlé òun wọn bá kúkú lílá ilá ilá wọn bá búfọ kú ẹ̀yin tẹ̀ ń tẹ̀ láyà yín bọ̀ ṣé ṣe mùnáfíkì nù wàlẹ́ ọ̀fẹ́ jọ wọn dàbí bàtí wọn mú rọ́ọ̀bù lọ́wọ́ ẹ bá rí tó mẹ́kún ti ń dà ń túmọ̀ sí pé gbà míì bí gbà tá à ń ṣe dírámà ni ṣé ń sì ń dùn yín lóòótọ́ gbogbo ìtẹ́ sì tún kéwọn ẹ̀ tún dára àbùkù lọ́rùn ni torí di eléyìí bẹ́ẹ̀ ti ṣe wínu ìsìláàmù tí wọ́n kọ́ wa báwọn mọ̀lẹ́bí òkú àwọn alábàágbé òkú kí wọ́n máa ṣe oúnjẹ wá fáwọn èèyàn òkú yun ìyàwó àtọmọ rẹ̀ kí wọ́n ṣe oúnjẹ wá fún ìyàwó àtọmọ òkú torí pé tó dé bá wọn ní ìsìn àìrójú ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò lè jẹ́ kí wọ́n gbé agbada kaná àwa láti oúnjẹ lọ fún wọn o yóò bó ti ṣe wá nínú hadith ipe ńgbà tí Jaafar ibn Abi Talib tó kú anabi sallallahu alaihi wasallam ni isna'u li ali Jaafar ta'aman fa innahum qad ataahum ma yushghiluhum nínú riwaayà kan qad ataahum amrun wípé. ẹsẹ oúnjẹ fún àwọn ará ilé Jaafar nítorí pé ntọ́ ṣẹlẹ̀ sí wọn yìí ó tó kó àìrójú bá ní láti má lè dáná jẹun ààbọ̀ ọ̀tún torí pé kùkú fún wa ká má jẹun mọ́ torí kúkú ọmọ bá di púpọ̀ ṣùgbọ́n ẹni tó kúkú fún àìrójú tó bá kìí ṣe tàìní lè jẹun àìrójú àìní lè dáná ni ẹ̀yẹ sí oúnjẹ wá fún tí ọ̀jẹ̀ ṣe pọ̀ ju mẹ́sẹ̀ ń bùkátà lọ èèyàn mélòó lọ fẹ́ sí oúnjẹ lọ fún tó ń jẹ́ wàá kúnlẹ̀ rẹ́gẹ́dẹ́ tó ń wá di pé gbogbo wọn gbọ́ wọn rà yóò di gbọ́n pé bá wọn máa bọ́ ká pé oúnjẹ fáwọn tó jókòó ẹ̀sìn bí bọ́yá wọ́n ń ṣe ìyàwó ni wọ́n tún máa ní sáà máa wò wọ́n ara ni àwọn tí ń bá wàá kẹ́kọ̀ọ́ kò sí àyè fún wọn láti wá jẹun bí kò sáàyè fún wọn láti wá jẹun bí àmọ́ tún awówó àmọ́ tẹ̀bà àmọ́ sẹ̀fọ́ sí i pé ẹ̀fọ́ àtẹ̀bà lóúnjẹ tí wọ́n máa jẹ ń lé olókùn wọn ò gbọ́dọ̀ sẹ́ran sí i kótó di yawmul hajjil akbar kótó di jọ́kẹjọ ẹ sá máa jẹ bẹ́ẹ̀ máa jẹ fọ́ wọ́n sì máa pòpọ̀ fún wa láàárọ̀ gbogbo eléyìí kò tọ́nà nínú òfin Islam ó wá nínú hadith ibn Abdullahi al-Bajali radiyallahu anhu. ونكنا نعد الاجتماع إلى أهل الميت وصنيعة الطعام بعد دفنه من النياحة رواه ابن ماجه بسند صحيح وفي كما قلت صدر لتوقفوا ẹ̀rọ pípéjọ náà ni ó di ike wọ́n mọ̀ tí wàá ń bì látara wọn jẹ kankan ọ̀sán mọ̀ ti pọ́n ilẹ̀ tó sùn sáwọn òwúrọ̀ ara ni ká péjọ sọ́dọ̀ wọn àti ká máa dáná oúnjẹ fáwọn èèyàn jẹ lẹ́yìn ìgbà tó kú ti kú wọ́n ní ara ìmà pòkú làwọn kà kún ara ìmà sunkún hu lórí òkú làwọn kà kún eléyìí tí ma kó yájò kú nù sàárè ẹ wá dúró ìyàtọ̀ nǹkó jẹ́ òkú nù sàárè tí kálukú wa yájò tí wọ́n yájò kújòkú wọ́n lè dé màlúù kalẹ̀ bí méje nítorí pé bàbá àwọn kú ìyá àwọn tá a ràn yín wàláhì tó bá gbọ́lọ̀ lóní kẹsì bẹ́ẹ̀ ní í ṣe mélòó lẹ́ ń sẹ́nu tọ́lọ̀ ní kẹ̀sìn ọmọ tí bàbá ti wá wọ́n wà wọ́n lọ́mọ abúnu ó ti lọ gbẹ̀sìn kẹ́sìn ṣé ìsìláàmù náà lẹ̀sìn kẹ́sìn lẹ́nu rẹ aláìlérò ṣé ìlànà anábì sallallahu alaihi wasallam lẹ̀sìn kẹ́sìn aláìlẹ̀ tí kàn ẹni tó yẹ pé tí wọ́n bá dé ìní jẹ bẹ́sìkẹ́ wàláhì yóò fún wọn yóò máa jẹ gbèsè rẹ̀ wọ́n má bàa pé lọ́mọ àlè àwọn àbá àtúnṣe ẹ̀kọ́ sòótọ́ fún òní sọ torí àwọn ló fẹ́ àwọn ló fẹ́ bí tí wọ́n rí àní bá àjẹkà pé epo sì ń sàn wọ̀ ló kunjọ kan o sọ àsọtẹ́lẹ̀ ìpè tó bá kú ọmọ tí bá dáná kò ní dáa fún inṣàlá yóò dáa fún ètí ọba ṣe bẹ́ẹ̀ ètí ọba ṣe bẹ́ẹ̀ kọ́ máa retí bí ó ṣe bọ́ lọ́n pàdé. wọ́n lọ bí olóòkú kan bàbá kan á ní ẹgbẹ́njẹ wá fáwọn àtà lóúnjẹ jẹ abẹ́rẹ́ kan bẹ́ẹ̀ <laughs> ìyẹn ní báwọn kan bẹ́ẹ̀ ń bì táwọn sọ pé wọ́n jẹ kí ló bá àwọn kan lọ bẹ̀ àwọn jẹkújẹ tí wọ́n náà tó dúbọ̀ lé ẹran lé nú kí ló bá àwọn máa lọ bẹ̀ tá a fi ń gbọ́ púpọ̀ torí di eléyìí ló ti jẹ́ pé gbogbo eléyìí àwọn sàábé ní bẹ́ẹ̀nu tí máa kó ìyàjẹ òkú nu sàárè torí ẹ̀ bọ́ bá wọ múra sí bọ́ bá wọ ọjà wọn bẹ́ẹ̀. àwọn màmá màmá kan mọ wọ́tá ẹ̀sì àwọn náà wà wọ́tá ẹ̀sì so wọ́n á rí ibì kan wọ́n tẹ́ àwọn tẹ́ǹtì lọ rẹ́gẹ́dẹ́ ó sì jẹjọ júmọ à wọn lọ́jọ́ òkú nù jọ júmọ à ọjọ́ jíjọ òkú nù wọn tún ti pín ọjọ́ tó bá jọjọ sátidé wọn níyàwó nù àbí bẹ́ẹ̀ kọ́ ni láwọn ìlú kan ló adúgbò pé kò sí mọ ìlú tiwa. Hmm, gbogbo ètò ẹjẹjẹ tí wọn ń jẹun tí wọn ń jẹun nígbà tí ibà ìdọ̀tún ló ti dìgbẹ́. lẹ́nu àwọn gan mọ̀ igbó pàṣẹ máa dọ̀ tó ló ti so ọwọ́ kan kàn máa pé kò sẹ́yìn yá rẹ̀ ọkọ̀ sẹ́yìn yá rẹ̀ àwọn àbá àti ẹ̀kọ́ sọ fún ọ nǹkan yẹn ọ̀dà àwọn ló tún wọn sọ bí olókùn pé èyí ní ìtakùtọ̀ náà ń nígbà tó kàn bá pariwo mọ́ ọ̀kan tí wọ́n bá ti pawó tán ọ̀kan àgbà wọn lọ́kàn ká lọ́wọ́ sẹ́wọ̀n pé àwọn yòókù náà táwọn náà ń jẹnu wọn máa wò ká ah, bàbá yìí ò bá àwọn ìgbẹ́ kalẹ̀ o ọ̀kan wọn náà bá àwọn ìgbà wọn gbọ́ pé jọ́kẹ̀jọ́ ah, mm, ló ní o tí yóò bá dogójò ló tẹ̀ bá wọn ká wọn sóyè ìyẹn ni pé ẹ ti gbàjọ́ kẹjọ máa lọ ẹ palẹ̀ wọn tẹ́ ẹ bá wá lógójì ọjọ́ ẹ kábùkù ah, àgbà tó wáyé kó ọmọ pọ́nlé wá ṣubú yakata bẹ́ẹ̀ni ẹ bá ti fìlànà anabi sallallahu alaihi wasallam àbùkù ní ma kan ru wọn. so eléyìí báyìí nínú àwọn kẹtọ agbọ́dọ̀ jìnnà sí ni agbọ́dọ̀ jìnnà sí adákùn torí tọlọ kí ló dé tó fi jẹ́ kí tó máa ti ló kúkú báyìí. wọ́n sọ fún apá kan ó sì rẹ́rìn lápá kan.

àìmọye yẹn lẹ́ẹ̀mọ́ ti lura yín lágbólé lórí kéékèèké o àìmọye yẹn ló ní kọ́ mọ́sálámà só ma tọ́wọ́ máa sọ fún kó wọn lọ kírun tọ́wọ́ ọ̀rọ̀ sí mi ni ẹgbọ́n nǹkan bẹ̀ lẹ́nu rẹ̀ so irú wọn irú wọn irú wọn náà ni sọ́wọ́ atọ́ níta bá ti pìlà tá a bá kẹ́dùn. kátó lọ gba kẹdùn lẹ́ẹ̀kan sí kátó wa kẹ́dùn sí ẹ̀yin ni láàárọ̀ ẹ̀yin lánàá lónìí. ẹyọ kan náà ó ti tó ti tó àyàfi tó bá yẹ pé ẹni tó kúkú fún un ọmọ bàrà jẹ púpọ̀ tí wọn wà fún tí wọn ṣe wáàzì ipe lára kú ànábì because lẹ́yìn ikú anabi sallallahu alaihi wasallam kò sádàwù kan tó tó tóbi mọ́ àbọ̀wá àti wọ́n tí wọ́n bá mọ̀ bàdàwù kan tó tóbi ju eléyìí lọ ọ̀ gbádùn ni àdánwò ikú anabi sallallahu alaihi wasallam ó ju gbogbo àdánwò lọ torí ẹ rárá mi níjọ lọ sógun àtàwọn èèyàn rẹ lọ sógun bàbá ńkọ́ wọn ti pa ọkọ ńkọ́ wọn ti pa ọmọ ńkọ́ wọn ti pa ọlànà wọn wọn dáná ọdà ó ní à ah! táwọn ìfà ń bẹ láyé gbogbo àdánwò ọjà mọ kankan lórí ètò ọba ń ro ọdún kan kú ànábì sallallahu alaihi wasallam àdánwò wo lọ́wọ́ alẹ́ sí ọ tọ́wọ́ àti torí rẹ̀ lọ para rẹ̀ pé kíni. lórí rẹ̀ ìpàrònú rẹ̀ ń bẹ fún wa para kú ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. tọ́ ilé ìjọba sọ jẹ́ ń bẹ̀ ọ́ tọ́ba yẹ mi jẹ ní lójú ẹ ìbànújẹ́ wà lọ́kàn rẹ̀ ọba owó ìkúwì kò sí tó burú bẹ́ẹ̀ eléyìí sì máa ń ṣẹlẹ̀ nínú àdámọ́ tó lọ́n dámọ́ mi yẹn àti rẹ́ nìkan lánàá rí má lójijì nísìn ó ti kú tí ò bá jẹ́ pé ọba jorí ahun wàá rí kómi ẹkún ọmọ dà lójú rẹ̀ náà ni so eléyìí <clears throat> kẹ́ni àwọn ẹni táànù máa ń bẹ lára wọn lọ́wọ́ ọba láàánú máa ń tẹ́ torí ẹ̀ nígbà tí omi ẹkún dà lójú tí wọ́n wá rí a ẹ̀yin náà bẹ́ẹ̀ lẹ́nu kan sọ bá anabi sọ̀rọ̀ ẹ̀yin náà anabi ni nígbà tó máa anabi kọ́ anabi ni a kí ni abẹ́ ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ lágbọ́dọ̀ ti yọ̀ kẹ́kọ̀ọ́ ní ọ̀kan tiẹ̀ ìkẹ́ni kò túmọ̀ sí pé ńgbà tí wọ́n á sọ pé bíyà kú lórí òkú ìmọ̀ kóyàjò kò sì sẹ́ni tó sọ pé kó mi jẹ lásán máa dà lójú rẹ̀ yóò kóyàjò kú ọwọ́ aṣojú gbáwó ńgbà tó ti kú yóò tún ọ̀nà jùmọ̀ àwọn ẹ̀kọ́ ẹ̀wọ̀ ẹ̀mí ìsopọ̀ pé ìkà ni ọ kò sí kẹnu ọkàn dára kò sí kẹnu ọkàn dára rẹ tó ọ yẹ kíkẹ́ ọ wà nù ọkàn rẹ tó lè jẹ bó ti ṣe jẹ mẹ́ọ̀ kí wá sí pé kéèyàn fọ́ọ̀sì ara rẹ̀ sunkún tí ò wà bí kéèyàn máa mà lọ kó rọ́ọ̀bù rẹ jú tọ́ọ̀bù ojú jẹ́ mọ́ra ẹ lọ pé kó mi jí ó tiẹ̀ dáa àbí kéèyàn katabọjú tó islam ọ̀sọ̀ fún wa báwọn anábì sallallahu alaihi wasallam wọn sunkún níjọ́ tó mọ wọn ibrahim kú anábì ní innal ayna tadma'u wal qalbu yahzanu wala naqulu illa ma yardi rabbana rawahu al-imam al-bukhari wọn ní dájúdájú omijé ń dà lójú ìbànújẹ́ sì ń ṣe ọkàn àmọ́ àwọn ni wọ́n sọ kankan àyàfi tí mú kọ́ lọ́wọ́ bọ̀ ọwọ́ yọnu sí wa subhanallah omijé ń dà lójú ọkàn sì ń bàjẹ́ àmọ́ àní fẹnu sọ kankan àfi tó jẹ́ ọlọ́run yọ́nú sí wa báwa náà bó ṣe yẹ ká rí nu tómijé bá ń dà lójú tọkàn ń bàjẹ́ a gbọ́dọ̀ fẹnu sọ kankan àfi tó jẹ́ ọlọ́run yọ́nú sí wa pé inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wakhluf li minha so irú àwọn gbólóhùn tó yẹ kó máa jáde lẹ́nu wa nù. ṣùgbọ́n àmọ̀ síra ẹni lábàrá lójú àmọ̀ sọ̀rọ̀ pé mo ọlọ́run bí wa wàláhì ẹlòmíín sọ ju bẹ́ẹ̀ lọ́njọ́ tá náà ò bá ṣe yóò máa sọ̀rọ̀ pé nu ọlọ́run bí òun gbó lọ́lọ́run sì lè ṣe báyìí fún un yóò máa sọ̀rọ̀ pé gbara jẹ́ sọ́lọ́ yóò máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé òfẹ́jọ́ ọlọ́run bá sùn a'udhu billah eléyìí ọ̀tọ̀ kọ̀tọ̀ bákan náà àmọ̀ kígbe àrùn. a máa ama a máa eléyìí gbogbo nínú òfin ọlọrun bá wa káwa sagbára lẹ́yìn ìgbà tó kù ti kú láti mójútó àti ṣe tí ó sòkù láǹfààní bíi sàrà nígbà sọ ó ní kú òun sì ń wò pé tí kú bá lọ lára bóun ni. kò bá sọ pé kò ń ṣe sàrà fún ǹjẹ́ tó ń bá ṣe sàrà yẹn fún ní ìṣẹ̀ṣẹ̀ yọ lọ bá anabi ní naam sàrà yẹn ọ lọ bá nínú sàrà ṣíṣe ó ní kéèyàn so oúnjẹ fáláìní kéèyàn dẹ́wù sáláìní lọ́rùn kéèyàn kọ́lé ìgbé kó gun àwọn aláìní kéèyàn kó fowó kó fi sàánú ẹni tí ò ní gbogbo eléyìí ń bẹnu sàrà ṣíṣe ṣùgbọ́n káwá pé sàárà tí mo fẹ́ ṣe yìí o níjọ́ tí bàbá rẹ kú gangan ló ṣe eléyìn àdádálẹ̀ ni àdádálẹ̀ ni kò níjọ́ tó kú yun sàárà yun ọ yàtọ̀ sí gbogbo sàárà àdádálẹ̀ ni gbogbo ìgbà gbogbo àkókò ló lè ṣe sàárà àfọkù rẹ kò sì sínú sàárà ká sọ pé sàárà àjọ kẹta sàárà àjọ kẹjọ sàárà ogójì ọjọ́ kò sí nínú lànà àfi tí ìbá ṣe islam yìí islam yìí tó lọ́n fi rán nabi muhammed sallallahu alayhi wa sallam kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nù ẹ̀ islam sọ pé gbogbo ìgbà gbogbo àkókò ṣe sàrà àfọkù rẹ̀ àbùrọ̀dájọ́ kẹta àbùrọ̀dájọ́ keje àbùrọ̀dógójì ọjọ́ oríṣiríṣi àwọn àlọ́ ni wọ́n lọ́ mọ́ àwọn ọjọ́ wọn lára òkú orí bákan pọ́ ọba tó dijọ́ kejì inú rẹ̀ ó ti fẹ́ bẹ́ bí wọ́n bá dogójì ọjọ́ yóò bá bẹ́ ṣe ẹ pọ́ǹpù ẹ̀ ni tẹ́ fi mọ̀ pé yóò bẹ̀ so ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa púpọ̀ ni ṣùgbọ́n àwọn ẹni tí ń fa ìmọ̀ kan sẹ́sìn àwọn ló dá wàhálà alẹ́ fáwọn èèyàn àmì pọ̀ fẹ́ràn bàbá àtìyá rẹ̀ àmì pọ̀ fẹ́ràn èèyàn rẹ̀ tó kú òní pé kọ́ ọ sẹ́sàrà àmọ́ sórí ijọ́ kẹta sórí ijọ́ kẹjọ sórí ogójì ọjọ́ pé bàbá sì wọ́n lọ́n kò sí wọn lẹ́yìn rẹ̀ àbí tùmọ̀ rẹ̀ kọ́ bàbá sì wọ́n lọ́n sí wọn lẹ́yìn rẹ̀ Islam kò sọ fún ọ pé ọjọ́ kan pàtó ló ṣe sàrà fókù gbogbo ìgbà ṣe sàrà fókù rẹ̀ ni Islam ò sì sọ pé dandan àfikẹ́ ẹrú kà dandan àfikẹ́ pa màálù dandan níbo ni Islam ti sọ lẹ́yìn kò sì sọ pé mẹ́sà lòkú ń jẹ tí máa gbé mẹ́sà ká wípé sàrò àrò ah. ẹrù sẹ̀mọ́nfìta ẹ lọ gbé fáwọn aláìní àbúrò wa bá yín léyìn ẹ lọ gbé fún wa ní gbogbo ojoojúmọ́ tẹ bá lágbára ẹ̀ ẹ ra ẹ̀ ẹ ra kan sí oríṣiríṣi ẹ̀pin fáláìní pẹ̀lú ẹ̀ ní pé mo fi ṣe sàrà fún bàbá mi ẹ ra kan sí oríṣiríṣi ẹ̀pin fáláìní pẹ̀lú ẹ̀ ní pé mo fi ṣe sàrà fún bàbá mi ibi tafara ti dá táwọn èèyàn ọ̀rọ̀ náà kọjá mọ́ ẹ pé bíríkìlẹ́yà wọ́n da kankéré sórí rẹ̀ wọ́n da táwọn èèyàn lè rí bẹ̀ pẹ̀lú ẹ̀mí tó mo fi ṣe sàrà fún bàbá àti ìyá mi láìláì wọ́n mọ̀ gbaládẹ́ ẹgbẹ́ kànga kalẹ̀ fún bàbá yín kí wọ́n máa mú káwọn èèyàn máa mú mi rẹ̀ ẹ pé bàbá mi ló ní kànga yìí ẹ pé ìyá mi ló mọ̀ gbé kànga yìí fún káwọn máa gbaládà rẹ̀ láìláì ilé ẹ̀ sàrà àti ìtanù bọ́ọ̀ bá kí ló tún kù ẹlòmíì kọ́lé ní ìsìn lọ ọkọ mi ládùúgbò ni bàbá rẹ àtìyá rẹ ti kú tipẹ́ pé kàdánù lé kó o pé mo gbẹ fún bàbá àtìyá mi wọn náà lọ́ọ́ máa mú àtìyàwó rẹ bàbá ọmọ gbalada ahùn burúkú. so gbogbo eléyìí ń bẹ́ ní àṣẹ àwọn ọmọ ọdún wọn eighty thousand ṣé eighty thousand ti pẹ́kẹ̀ wá ó ti pẹ́ ó ti kókò kò sí. àwọn ìjọba ọdún ìrọ̀lù àwọn òyìnbó tó ọgbà ń wá wọn ní ọkà wọ́n yẹ délégéètì wàá bọ̀ láti kára wípé màálù tẹ gba ẹ̀sán owó ẹ̀tàn àmọ́ tó bá pẹ́ kànga lè gbé kalẹ̀ ni gbogbo ẹrú ọlọ́run tó máa mú mi bẹ̀ ìwọ náà mú mi bẹ̀ wàhálà bàbá òtún máa gba ládá ìyá rẹ̀ òtún máa gba ládá gbogbo eléyìí ń bẹ́ ńlẹ̀ àní ṣe nínú tó sòkú láǹfààní ká gbọ́dọ̀ mójútó òun náà ni pé ká bá bàbá wa màmá wa tí ó ti ṣe àjèrè tí ó ti ṣe umra rí ká lọ bá wọn ṣe hajj ká bá wọn ṣe umra ká bá wọn ṣe hajj ká bá wọn ṣe umra àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé náà ti ṣe tiwa náà àwọn náà gbọ́dọ̀ jẹ́ pé àti ṣe tiwa ná kó tó di pa láǹfààní àti bá wọn ṣe tiwọn. jẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa tẹ́lẹ̀ ìbá yé wa a rí i pé gbogbo ntí máa sòkú láǹfààní gbogbo ntí máa sòkú láǹfààní ọkùnlẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ eléyìí tó ṣe pa àní mójútó gbogbo etí ìsara rẹ̀ láwọn mójútó wọn máa pẹ̀tọ́ ṣé àṣìlẹ̀ ń fẹ́ ni àbí dọ̀láyé lò àbí fìdáwò kọ́lá nìkan ní fìrìdáwù tọ́ wọ́n ní sẹ́ lẹ́ńfẹ́ gbogbo eléyè sara irọ́ lásán dàláìlù dàláìlù kínní nítorí àti pé àṣìṣe kúnú ẹ̀ náà máa kà fún ẹ máa tún ká yàtí tán wọ́n tún máa kà kútúbà rẹ̀ níbi tíra kan náà pé du'a ul fawzil azim tó ẹ pé gbogbo àwọn àlìjáde ni wọ́n ń pè ń bẹ́ẹ̀. يا سددبيل عددبيل بيلو sọlọ ní jẹbẹ ní kutuba tẹ nǹkan sọlọ ní jẹ bílù nínú ọmọ wa ká wọn pe baba nǹkan kutuba baba nǹkan kutuba kíni nǹkan kíni nǹkan tí wọn yẹ ma sàmì ń kókó àlejò náà tún sàmì so gbogbo eléyìí ẹ jẹ ká kíyè sára o sí gbogbo alukurani lẹ ń fẹ ni wọ́n máa gbé ká gbígbà tí yẹn ń ta bisikíìtì pèsè kátọ̀n lẹ́fẹ́ rà ní àbí dọ́sìn. ẹnu àwọn àtùmọ̀ gbégbá ká olórí ẹbí òní òsíwájú bàbá alukurani gbogbo ẹ̀ là ń fẹ́ fún bàbá rà tí wọ́n wá ké àkọ́kọ́ kò lè wúlò fókù sáwọn àtúntò máa ké wọ́n ké wọ́n á gba pépà yẹn kálukú tó bá ti gba tiẹ̀ yọ kàn máa wò báyìí yọ gbẹ̀yìn kalẹ̀ yóò tún mú mi yóò tún gbẹ̀yìn kalẹ̀ yóò tún mú mi ó tún gbé ọ̀gá rẹ̀ ó tún mímí láyé ìgbà ìgbàdá àwọn akútọ̀ mi àánà máa ń tẹ̀lé àwọn afọ àwọn àjáde báwọn torí kadhalika kuntum min qabl famanna Allahu alaykum báwa náà ṣe rí inú tẹ́lẹ̀ kọ́lọ̀ tó fi wá mọ̀nà a máa ń tẹ̀lé afọ àwọn àjáde ní 1983 kankan ní Kútọ́nù so tí wọ́n mú wa lọ sóde báyẹn ní wọ́n lẹ́ńfẹ́ ní àsín ní kíníkan ní so táwa gba àwọn tá a wà lọ́dọọdọ pé ẹnu wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tá a máa ka ẹ̀rọ àwọn bàbá bàbá náà wọ́n pe a ah, bóòlù àwọn ilé ìsìn máa kí ó gbà ẹ̀rọ kékeré yẹn tó ka irú méjì wọ́n ti ká bí mẹ́jọ fọ́nkà fọ́ọ̀rù méjì wọ́n yẹn lọ́wọ́ wọn sì gbé kalẹ̀ o so àwa rárá so ògbóyà kanjọ́ kankan ànàkùnmùlọ̀ bàbá bóòlù ẹ̀yìn ṣe máa ẹ́ ó lè ṣe máa kájú àwa yìí tá à ń yá wa náà lè yí bá ẹ lè lé wa bá <laughs> wípé àdánilẹ́kùnú aláwọ̀ pé ìdákanu mẹ́ta kùránì mẹ́ta kúrò aláwọ̀ wọn ké fún ó dídá kùránì làwọn fún àwọn kan gbé yìí wọ́n kan wò wọ́n kan gbé lẹ̀ wọ́n kan wò wọ́n kan ó ké sótórí di eléyìí ẹ̀tàn jẹ́ lásán ẹ̀tàn jẹ́ lásán sọ nítorí de eléyìí má tara rẹ jẹ ọ̀pọ̀lọpọ̀ ní àwòrán tiẹ̀ wọ́n sì máa tú wọn jẹ òkú yín tó kú njẹ́ ó tẹ̀sí tí ó sì láǹfààní ara rẹ̀ lẹ́ngbọ̀n lóru lọ́sàn-án tí wọ́n bá ti bẹ̀ lọ́mọ bẹ̀ lọ́n fún àwọn òbí rẹ̀ máa bẹ̀ lọ́n fún kú rẹ̀ tó kú. ṣùgbọ́n gbogbo èèyàn kan dìde nísìn olùfẹ́ yẹn náà fi lẹ́gbẹ̀rún rákà fún bàbá òun kò ní bá a kò ní bá àwọn èké ọ̀run fún yàn kí wọ́n gùn mo rò pé yé wa ẹlòmíì ọmọ ìyẹn náfìlà títí títí yóò ló ń gun ẹ̀mí bàbá òun kò ní dọ́dọ̀ rẹ̀ ẹ̀hẹ́n ìwọ̀n ẹ̀yọ̀ kan tó lè kí fókù tí ó lọ bókù òun náà lè ra kàdá àtọ̀wá tó máa ń ṣe hajj fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ nítorí pé sọ̀láàtì tó kì lẹ́yìn tọ̀wá fún yẹn ó ní í ṣe pẹ̀lú hajj tó ń ṣe fún un a sì lófin kan ní ṣẹlẹ̀ àbúrò àtàbẹ̀ àtàbẹ̀ ntí à ń fa ń tẹ̀tẹ̀ ipò yẹn tí fàǹtẹ̀tẹ̀ náà ni ọ wà nígbà tó ti tọ́ka ṣe hajj fún yẹn sọláàtù tí ọ pẹ̀lú ṣe hajj yẹn ajẹ́ pọ́tọ́ káàkiri fún un nígbà tá a bá ba ṣiṣẹ́ yìí àmọ́ tó bá bá wá dáhùn àtọ́tọ̀ ọ̀wá ń kírun fóòkù kò ní bá a pátara rẹ jẹ. bákan náà tó bá yẹ kó wá kú ọjẹ gbèsè àwẹ̀ ọtọ̀ka lásán iye ọjọ́ tó bá jẹ gbèsè rẹ ní Ramadan ètò ọba aláwọ̀ o kìí ṣètì ọba aláwọ̀ ìgbà tí rọmọdọ́nà kókunjọ́ ńlòkú wa kú kò sì sáré sábà pé àárẹ̀ ti ń ṣe ní ọjọ́ gbà rẹ̀ torí tó bá pé àárẹ̀ ní ọjọ́ gbà rẹ̀ ọlọ́sùn àmójú kúrò lórí àwẹ̀ yẹn fún ọgbà rọmọdà ṣùgbọ́n kò lè gba àwẹ̀ ọjọ́ márùn kò gba àwẹ̀ ọjọ́ márùn nù rọmọdọ́nà yẹn ìjọ márùn tí ọgbà yẹn òfin ṣẹ̀rí àníkàbà gbà á bá gbàjọ́ márùn yẹn iwa í wá ṣe pé ìjọ mẹ́wàá tí ọba láyé nínú ọgọ́rùn-ún àti ọba rárá o ètí ọba láyé tẹ́lẹ̀ náà ọlọ́run ọbẹ̀ pé gbà ètò ọba láyé tí ò lè gbà nínú ọjọ́ Ramadan òun kínní ńlá bá kò sì tún sí nínú súnà kí kọ́ gbogbo ládàá rẹ̀ ìpààrà méje ọlọ́run lọ fún bàbá mi ìpààrà méje mi màmá mi kò ní bá hajj nìkan àbí umrah ńlọ lè ṣe fún wọn tí wọn bá ti ṣe rí. bákan náà àwọn aláfíà ọkàn ní gbogbo tó alhamis ọmọ gbà fún bàbá àtìyá rẹ alhamis ti bàbá rẹ alisinayi ti màmá rẹ ọ̀n tara rẹ kò ní bá wọn. yẹ́sẹ̀ pé gbèsè kan tí wọ́n jẹ lọ́n bá wọn san kò ní bá wọn. nínú kan tí máa wúlò fún yàn. téèyàn bá kú gẹ́gẹ́ bí wọ́n á nù hadith òun náà ni eh, ilmi yuntafa bẹ̀ ìmà tó ti kọ́ àwọn kó tó kú táwọn èèyàn fi ń sàǹfààní ládàá rẹ̀ wọ́n máa bọ̀ láéláé ó hàn kí wọ́n á fẹ́ kọ́ yẹn torí ẹ̀ kó tó kú ó tètè kọ́ mà kí wọ́n bá aláǹfààní àti kọ́ yẹn kó tó kú kó lè bá àwọn gba commission rẹ̀ láéláé ẹlẹ́ẹ̀kejì òun náà ni sàrà àti ń sàn. ẹ wà láyé nìsín ẹ lówó ẹ lè kọ́ mọ́sálásí ẹ̀kọ́ ẹ̀kọ́ kú torí pé ládàá rẹ̀ ọmọ bá yín bákan náà ẹ̀yin náà tó kú gbogbo alálágbára láti gbẹ́ kàga ẹ̀jẹ̀ tó torí pé yóò fún wa. pé káwọn ọmọ ọmọ gbébẹ̀ ládàá rẹ̀ ọmọ tí wọ́n máa ẹ̀kọ́ lè kí ó kalẹ̀ fún wa wọ́n mọ kọ́ máa ń kí ó ń bẹ̀ ládàá rẹ̀ wọ́n mọ báyìí láéláé. ẹ̀rọ amọ́tò ibi tó máa fi gbókù lọ sórí tẹ́ lópin ìgbà tí mọ́tò yẹn máa ń ṣiṣẹ́ ládàá rẹ̀ wọ́n mọ báyìí láéláé. eléyìí wọ́n ń pè ní awqaf abùn ọlọ́run ọba ní nǹkan àwọn abùn àwọn èèyàn láǹfààní rẹ̀ ọlọ́run ní mọ́sálásí èèyàn ní láǹfààní rẹ̀ so eléyìí wọ́n ń pè ní kíni bákan náà nínú tí ma tún sèyàn láǹfààní ọ̀nà ni wàá lórí nsọ́ọ̀lù yẹ̀dọ̀rú ọmọ rẹ tí ma ń sàdúrà fún ẹ kíyèsí bí ọmọ ọmọ rẹ tí ma ń sàdúrà fẹ́ni tó kú ó túmọ̀ sí pé tá a bá bí gbọ́ ọmọ òwú èyí tó bá jọ ọmọ rẹ nù wọn làdúrà rẹ ó wúlò fún wa ọmọ sì lè yọ ọmọ rẹ àfikọ́ jẹ́ mùsùlùmí yéé sì ṣe gbogbo mùsùlùmí lásán ọmọ rẹ tó ń tẹ̀lé lánàá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó bá rí tí máa ń ṣàdúrà fún bàbá rẹ̀ yóò máa bá tí máa ń ṣàdúrà fún ìyá rẹ̀ yóò máa bá láéláé ni sáà ti pèsè àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ wọ́n ń tẹ̀mí la gbogbo àkókò ti tó ti tó ti tó ibi tá a dùn ó sí ni gbogbo ntọ́jà má dáadáa lẹ̀ eléyìí tí wọ́n lọ́mọ pàtàkì jùlọ tó kù bá ti kú táwọn kan fi sọ́ di ọ̀nà oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ láwọn ìlú kan gan gbọ́ nípa ìmáàmù tí máa ń bẹ lọ́n káwọn èèyàn sá máa kú bẹ́ẹ̀ ni kọ́dà àwọn èèyàn àwọn èèyàn ńláńlá yìí máa bẹ lọ́n pé kó kú ni nítorí pé kò lè má jẹ́ bẹ́ẹ̀ ṣé bíbẹ̀ ló ti ń pawó ibi táwọn ti ń pawó wọ́n dàbí ẹni tí ń ta màá ti ń ta màálù ni ti ń pẹ̀rẹ́ ta wọn wá kọ́ màálù wa alọ́kára ẹ̀rọ alọ́kára kí ni wọ́n máa bọ́ yọ́n ni wọ́n máa ṣàdúrà wọ́n ti wọ́n kọ́ màálù wa bẹ́ẹ̀ náà yẹn ń pé láàrò òwúrò ti ń jẹun tí wọ́n bá wá lọ sí ọ́fíìsì rẹ̀ tí wọn ò rí fáìlì sí nípa pé èèyàn kú wọn mọ dídì sàdúrà ní kọlọńjọjọ ọta nígbà tẹ̀yìn tẹ ọwọ́ àbídì ìgbà yín tẹbẹ mọ kọlọńjọjọ ọta ẹni tí ń jòkú òun náà máa bẹ lọ kọjọ ọta ọtí ó sì tà látàrí kéèyàn ṣe kí ni kò ìdí òun tó fi jẹ́ pé èèyàn mẹ́rin láàrin nígbà tí wọ́n máa ń kírun sókù lára èèyàn mẹ́rin láàrin wá tí wọ́n máa ń wọ́n ṣe jọ́ kẹta ìjọ́ kẹjọ ogójì ọjọ́ ṣé báwo máa náà. so nítorí di eléyìí báyìí nítorí pé ti kà pọ́nù jẹ wọ́n ti kà pọ́nù jẹ ìdí nu tó fi jẹ́ pé wọ́n ò ní láti máa ọmọ kò ṣe gbogbo èèyàn o àwọn ẹni tó tó kárabàtà díẹ̀ tẹgbẹ́ àwọn èèyàn ti torí wọn wá wọn máa lẹ̀ torí pé kí gbogbo wa ẹni tí o bá ní sẹ́ka ló ti jẹ́ pé sẹ́ àwọn àfa là ń kírun sókù la à ń lọ ọjọ́ kẹta à ń lọ ọjọ́ kẹjọ à ń lọ ogójì ọjọ́ ọdún kankan ti wà báyìí. ó sì ṣe pọ̀pọ̀ ọ̀pọ̀ oníṣẹ́ lápá ṣùgbọ́n kálukú ń fẹ́ èyí tí ò ní wàhálà nu tí wọ́n kàn tí wọ́n kówó sí wọn lápò láì ṣiṣẹ́ náà lọ sọ àwọn èèyàn di ń tọ́ sọ dà àwọn náà bá sì ti jẹ́ bẹ́ẹ̀ tí ọ̀gá sí ẹ̀yin tẹ́ ń pè wọ́n ẹ̀yin lẹ́ ń pè wọ́n pé kúkú fún yín máa ṣe bí wọ́n ti ṣe kó lè bá àríbí tí rí kìí ṣe ti islam kìí ṣàṣà ní islam tó kù bá kú fún yín ẹ pé lè má mú tẹ́jọ́ kírun ládùúgbò yín kọ́ wá kírun sí la yóò sì wá bí pé ṣéjọ́ kẹta lẹ́sẹ̀ ni àbíjọ́ kẹjọ àṣẹ kankan mo rò pé yé wa àṣẹ kankan àárín òwe ni ńlẹ̀ wo ń bẹ̀ ńbọ̀ lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ èwo lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ ń bẹ̀ láàṣì yóò sì máa wá kò ní rí tá díẹ̀ rí wo kò ní rí tó wà lákọọ́lẹ̀ kò sí kankan tó wà lákọọ́lẹ̀ bàbá kan kú wọ́n gbé lọ sọ́spítù owó ọpẹ́rẹ́ṣẹ̀ tí wọ́n san lórí ọpẹ́rẹ́ṣẹ̀ tá a ṣe fún àwọn ọmọ òtí rí wọ́n wá sìnkú tán àwọn ẹni tó wá kírun sí bàbá yẹn wá nígbà tí bàbá yẹn lówó kótó di kó kú kò lówó má kótó kú àwọn yóò wò pé tí wọn bá ṣe jọkẹjọ jọkẹ ogójì ọjọ́ àwọn olówó bíi rẹ tí wọn ti mọ tẹ́lẹ̀ wọn wà wọn á sọ fún àwọn ọmọ pé ṣé ìjọkẹjọ lẹsẹ ni àbíjọkẹta àbógójì ọjọ́ àwọn ọmọ làwọn ò ṣe kankan bẹ́ẹ̀ táwọn bá ṣe pẹtẹ ẹsẹ nìkan pé ń bọ̀ wá ṣe jọkẹta àbíjọkẹ yọ káàbùkù yes wọn ti gba ẹ̀sìn dáhùn <laughs> ìwọ lẹsìn tí wọn gbà tí wò ó ṣe islam náà ni torí kò sínú islam irọ́ lásán tẹ̀ ń tara yín jẹ́ tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ká dúró tọ́lọ́run gbogbo ẹnikẹ́ni tó bá dúró tọ́lọ́run náà bó tó káwọn ọ̀rọ̀ ti pa kúnjọ kan tá a bá sì kúnjọ kan irú táwa ń sọ káwọn èèyàn ó ṣe táwa náà ń sìn ṣe irú rẹ̀ náà ó fi lọ òkú tiwa náà tó bá jẹ́ dáadáa dáadáa náà ó fi lọ òkú tiwa náà ọlọ́run ti kí dáadáa ọtọ́ sí wa tó bá sì jẹ́ pé àìdá náà ni irú àìdá tó ń wí náà ni wọ́n kó bò wọ́n náà kọ́ ló ń fi ká àìdá ọ̀tọ̀ sára subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. àwọn ọ̀dọ́ àti ọ̀dọ́ bẹ́ẹ̀ lórí àwọn ọ̀dọ́ ìgbàlẹ́ fún wa ṣe sí àwọn ọ̀dọ́ ti gbọ́ pọ̀ ọ̀dọ́ nígbà tó ti ní káàkiri ní káàkiri ní àwọn ọgbọ́n tó wà. Àlékún ní àjọ àwọn ọ̀gá àti ìṣètò àṣẹ àjọ. onímọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọgbọ́n lẹ́yìn sí ìmọ̀ iṣẹ́ àgbọ̀ ní àǹfààní. nígbà tá a rí àwọn tó jẹ́ pé wọ́n ti mú ìwọ̀n yẹn ṣáájú owó wọn wọ́n sì jẹ́ ọmọ bíbí àwùjọ wa náà bí ètùtù tó yàn. ṣùgbọ́n nínú àwọn alátakò súnà ànábì sallallahu alaihi ìlú mi jẹ́ òkú gẹ́gẹ́ bí wọn wọn kódà tó sì jẹ́ pé nàìjíríà náà yóò lọ sí ẹ̀kọ́ tó sì jẹ́ látàkọ̀ ẹ̀sìn náà ló ní ní nàìjíríà yẹn kò sí ẹ̀ máa wá wà nígbà tó fẹ́ rí pé kò sójú ọ̀nà náà àánú ọlọ́run kì í ṣe nínú sí i ọlọ́run kò má jẹ́ kí okun gbòòrò náà máa sọ ọkàn ọlọ́run sílẹ̀ nínú ọkàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni àwa tí à ìdánilẹ́kọ̀ọ́ ìṣòro méjì kan wà ẹ ọ̀kan ló yẹ jẹ́ ìṣùgbọ́n òṣìṣẹ́ oríṣi rẹ̀ ìṣòro àkọ́kọ́ ni pé kéwòn lákàkà ó sì gbìyànjú láti lọ gbọ́ ẹ̀sìn lórí ẹ̀sìn ọ̀nà ọlọ́run á ṣe rọrùn fún ẹ̀ ìyẹn mo ìṣòro àkọ́kọ́ mi torí pé ó ṣe pàtàkì ó sì dọ́rùn ẹ̀ dé lẹ́kùn tó ẹ̀ rí ìpínlẹ̀ àti ìbámu orí ẹ̀sìn náà ìmọ̀ ní ìrísọ̀rọ̀ rẹ̀ ní gbogbo èèyàn láti dàpá ní láti ìdókòwò ní ọmọ káwá ṣùgbọ́n kí yorùbá kò ní ẹsẹ̀ ká lọ́wọ́ lẹ́kọ̀ọ́ lẹ́nu àwọn tó ọkọ̀ ọ̀rọ̀ yẹn ní gbogbo apáta ẹni tó lọ́wọ́ wá sí lọ́rùn ó ti kọjá ó ti borí ìṣòro kan ẹ wá rí ìṣòro kejì tí ò yẹ kó sí àmọ́ tó sì lẹ̀ òní pé nígbà tábà máa practice ìtàkùn yìí kò yẹ ká ní ìṣòro tó yẹ pé gbogbo wa ló lè ní ẹ wá wò àtẹ́yìn kọ̀ọ̀kan wọn táwọn àtúnká tá a padà sínú ẹbí wa á sì bára wọn lẹ́nu lẹ́nu lẹ́nu kan ṣoṣo. a máa wá òfin dọ́tà fúnlọ táàbí wọ́n wà sí àwọn abẹ́ ọmọ òun méjì àwọn abẹ́ márùn-ún àwọn abẹ́ ọmọ márùn-ún làbọ̀ wà sí ẹ bára yín lè kan lè tẹ̀ wá. èmi tí mo sọ̀rọ̀ yẹn lè kan lè tẹ̀ wá. tó bá lọ́rọ̀ pé bọ́lá òṣèlú ṣe òun yẹn má jà ṣe é ìwà tó wà wá. kì í ṣe kó rọrùn tẹ́lẹ̀ tó sọ wájú pé ká ṣe wáàsí náà láti yẹn pé láti má ojú mi náà ti ń ṣẹlẹ̀ níbi pé àwòrán òfin gbàtọ́ náà tí o wájú ọ̀tá yìí ni kì í ṣe ìṣẹ́ ìṣẹ́ wá sí i. ìyẹn náà wà jẹ́ pé ó ṣe pàtàkì láti tún bára jì láti borí ìṣòro kejì oná ní bàtà fẹ́ practice ìtànà kó máa jẹ́ pé ó sì máa wà ní sísítàlì kàmú ìlẹ̀ ìyàwó náà máa kó dáa máa rí sí àmọ́ pé bọ́lá ọ̀fẹ́ ti máa ṣe kò yẹ kọ́jú ẹ̀ títà dúró láyé. oògùn tí wọ́n gbé ti wáyé aláàtì ti farada lórí ẹ̀ títí tá a lè sọ ẹ́ lẹ́ẹ̀kejì. torí pé láwọn lápẹ̀ ojú ẹ̀yìn ìsìn àwọn atáwọn wá sí ọ̀dọ́ ni pé something percent àwa ní akẹ́kọ̀ọ́ ni kásọ̀ pé ninety percent àwa ní àbọ̀dọ̀ generally. ẹ wá wo àwùjọ tí a wà ní táwọn gbé àgbọ̀ yìí lọ. ìdílé mi jẹ́ pé aláàtì ṣe àkàsí ní sísè àmúlò ó lè bàa ní àṣeyọrí délẹ̀ ọlọ́run àkóso sọ̀rọ̀ fún wa. nínú ẹ̀ àwọn kan tí wọ́n ń tọ́ sáájú sí i èyí tó jẹ́ pé ẹ̀yìn jáde lẹ́nu wọn gbà sáńgọ ọ̀nà ẹ̀rọ ìtọ́jú ẹ̀mí èyí sì sáwọ́ dára torí pé. wọn ò fẹ́ gbọ́ tí wọn ò fẹ́ gbà tí máa ń sọ wípé ẹ̀rí wọn lọ sọ gbọ́dọ̀ kan pé à nígbà tá a ti wọ́n ti lọ sáwọ́dí wọ́n ti gbọ́wọ́ sáwọ́dí wọ́n ti ilé kan ṣùgbọ́n nìyẹn tábẹ́ fi ọ̀rọ̀ kan rú àwọn tó yẹ gbọ́dọ̀ náà lójú táwọn olùgbàgbọ́ yìí pé àgbẹ̀ kátẹ́lẹ̀ kan sọ ó dẹ̀ lò kí inú àwọn tí gbọ́wọ́ àti kan ó ń bá wọn sọ bẹ́ẹ̀ tó ló àwọn èèyàn kì í náàbù láì mọ iye láwùjọ tá a wà ní ìdá tó ń jẹ nìyẹn oríṣiríṣi àwọn òbílẹ̀ jẹ́ ní ìdá tó ń jẹ nìyẹn sí káàdùn pẹ́ lẹ́kàdá pé tí ẹ̀yin Yorùbá bá sọ wípé tí ò da ò da kò ló kọ méjì nínú àṣà àti Yorùbá tí ẹ gbà pé nǹkan yóò da tí ẹ sì ń ṣiṣẹ́ ẹ̀tọ́ tọ́lọ́ wa sọ pé ìgbàgbọ́ ò da títí Yorùbá làwọn awo mọ́jú ni àbí tọ́lọ́run wọ́n tí ọ̀dọ̀ bá ló sọ bẹ́ẹ̀ pé tí ò da òlómọ méjì kò da náà ni a sì wá gbà wọlé mẹ́sì ọlọ́run pé àkódá lóòótọ́ ọlọ́run kò sẹ́yìn fún lóòótọ́ ṣùgbọ́n ìjà ti jẹun yẹn lẹ́tọ̀ iye ìwé rẹ̀ nínú àkíyèsí tí wọ́n pè wá sí nípa báwo èèyàn ṣe ń sin ẹ̀kọ́ nínú lábẹ́ ẹ̀rọ tọ́pìkì nìkan ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ láwọn tẹ̀lé ọ̀sán tọ́pìkì nìkan ìfẹ́ pé ẹnìkan jáde ní ìmọ̀ bóyá wà ní lẹ́tọ̀ yìí ó súnmọ́ kó wà nílẹ̀ nílùú iná nìyí ládùúgbò kan tí mo ti gbé ẹnìkan kú èmi tíráàbù tí ìmọ̀ tíráàbù bóyá èmi náà èmi pẹ̀lú wọn láti àjọ ọ̀dọ̀ ọ̀wẹ́ onítọ̀hún tájọ lọ sí wọ́n wá ń sọ fún mi nígbà tí mi dé pé àwọn sì lọ bí àwọn sì ní kan ìyàlẹ́nu kan o bẹ́ẹ̀ nìkan ló kú ládùúgbò gbà tí wọ́n sì wá bọ́sọ̀ ẹlẹ́ẹ̀ta lóde lápá lóde nìyí oníṣẹ́ẹ̀sì wẹ̀ wọ́n náà wẹ̀ àmúlẹ̀ ṣàyíká tó lágbára ibi kan náà ní ti bẹ́ẹ̀ tó ń dìda tọ́lọ̀ fẹ́ mọ̀ yàtọ̀ sí tọ́lọ̀ kò fẹ́ ẹlẹ́yẹ sábùsọ̀nù ẹgbójúgbó lọ́dọ̀ ọlọ́run irú òkú yẹn ìgbà tí stéèjì tó ní ẹ̀rọ ti gbélẹ̀ àwọn tó wọ́n tó ń kọ́ ẹ̀kọ́ àti islam ló lọ lẹ̀ fún òfẹ́ bọ̀ ni tùkẹ́lì kan máa ń gbọ́ bóyá òun kan kó òwe ẹ̀kọ́ ni nígbà tó bá dọ̀ yìí ọlọ́run yóò ṣàṣàyẹ tó bá fẹ́ bẹ̀ èyí tó bá fẹ́ yóò pàṣẹ ìtara ọ̀ èyí tó kó papọ̀ ẹ̀kọ́ ló sì ló sì pọ̀ ló sì nà islam ọ̀pọ̀lọpọ̀lọ so káwọn wẹ òkú tí àjọ ń pàdé mọ́ṣáláṣí wájú ẹgbẹ́ àṣẹ náà yọ ń dè láre àti pupa tẹ̀lé ẹ̀kọ́ yóò hàn nínú ọ̀rọ̀ sàárè ìtàdá ọ̀sọ̀ yìí mo ti rí àwọn àyè tó ní pẹ́pẹ́ àka sàárè ìdẹ́kùn kankan sẹ́yìn àsọ pé ilẹ̀ táwọn èèyàn ṣe rí pé ilẹ̀ ilẹ̀ wa kò ṣe pẹ́ láàlú a le ó tún pẹ́ le gbogbo ọjọ́ sí practice lọ ọjọ́ ìyẹn gan tá a bá ń ṣe òrò nǹkan àti ń lò kú láti wó lọ tó o mú fẹ́ bí ìlú pé bóyá ló kú wà ló sáré ojú yìí tó jẹ́ pé òkú tó sanra wọ́n sẹ̀ ń fi pákó fún ìdíkà yìí máa sáré ni wọ́n kàn gbẹ́lẹ̀ nígbà tí wọ́n fẹ́ fọwọ́ ajá yóò jẹ́ káwọn náà mọ̀ wò pé síta táláwa náà là lọ lọ́dẹ sí láì tó ti sọ wọn lónìí tó àwa à ń tìtì ara wa púpọ̀ àtòlùpàpọ̀ láyé mọ́ ìlú kan náà ni. Eh, ìbáná ni eh, eh, ìgbésẹ̀ tó tó mú tó mú náà lóko ló ti bẹ̀rẹ̀. wọ́n á fẹ́ dàgbà tó wá jẹ́ pé gbèsè pé ìgbìmọ̀ ìgbìmọ̀ ló lòdì sí bá a ṣe ń gbọ́ àwọn programu yìí lórí lọ́jọ́ tó bá jẹ́ pé a máa ń fídíò rẹ̀ oníyàmítà fi ń tiẹ̀ fáwọn tí ó lè rọ́pò ẹnu fẹ́ wòran gan pẹ̀lú ojú ẹ̀ ó lè wòran tó bá ṣẹ̀dá mi tó báwọn èèyàn ní àwọn fídíò ẹsẹ̀ tí ní ìtàn fi rọ́pọ̀ ẹ̀ kó ìtẹ̀lẹ́ gbọ́n kankan àkóhùn fẹ́ rí kankan wò lórí máàmù ọ̀hún ó ṣe pàtàkì mò ń rò lọ́kàn yìí pé bóyá ṣe ìbí mẹ́sàn-án sí ní àbí next month pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run ní ìgbìmọ̀ wáyé tí wàá ṣe fẹ́ ìgbìmọ̀ ní ìfẹ́fẹ́ yóò lọ wà lójú ìjọba àgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ àtúnṣe ọ̀hún wa ẹ̀yà àti ọlọ́run ká lè sàmì ọ̀hún tàǹgọ̀ báwọn tó sọ̀rọ̀ ọ̀hún wa ó sì sọ̀rọ̀ ọ̀hún àwọn báwọn láti mọ̀ láti láti láti pèsèǹtì àwọn láwùjọ ta lọ ọ̀sálàmù àlùkò àwọn tó lọ. aleykum salaam tó lọ́wọ́ kàtó. káṣí wípé ọkọ̀ tó wà á dá òògùn mẹ́wàá péré. wọ́n ti wọ́n tó fún ẹni wá wẹ̀wọ̀ pé kọ́ máa. alhamdulilayi wọ́n ní sọ́tọ́ kẹ́ni tí máa ń wẹ̀ kọ́ máa sọ̀rọ̀ nígbà tí ń wẹ̀ kú lọ kí ló fẹ́ máa sọ kí ló fẹ́ máa sọ olùkátà kó sọ̀rọ̀ torí di eléyìí báyìí tí bùkátà bá wà fún láti sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ àmọ́ tí o bá sí bùkátà kí ló fẹ́ máa sọ náà bèrè ní ìlú wípé ẹni bí òun pé ìgbà kẹta rẹ fún wọn nípa pé tí ó bá wọ òun òun náà ló mú wọn padà wọn wà ní àwọn ọjà àti tó bẹ ní bẹ́ẹ̀ tó lè fún òun láwọn tí ó fẹ́ kí o tó gbà. lọ́dà ní ọ̀pọ̀ ń fẹ́ wẹ̀ lẹ́yìn kù torí pé dáadé ṣe sọnù pé ẹni tó bá wẹ̀ kù kọ́ wẹ̀ mo fẹ́ wẹ̀ lẹ́yìn wíwẹ̀ kù yóò sì wẹ̀wẹ̀ irú wẹ̀ jánába àti pé kí ni ẹ lẹ́yìn ìgbà tó bá wẹ̀ tán àmọ́ tí ò bá wẹ̀ tó bá sálù àlá tó bá kírun sí lára kò pé irun rẹ̀ kò gbà náà. ìbéèrè mi ni pé wọ́n lè lọ sí iwájú pé àwọn ọ̀gá òsì wọn tó sókè kan náà ní sèé àwọn àgbèrè àná. wọ́n tó ń tọ́ fún àwọn tó ń jẹ́ sùúrù kí wọ́n sọ fáwọn olùfẹ́ dáhùn àwọn bí lọ́yà náà wá dé òun tó bá yẹ kó kù tí wọn gbé kalẹ̀ ẹni tó síwájú tó fẹ́ kírun sí la àtàwọn tó ń tò lẹ́yìn rẹ̀ gbogbo wọn bí dáa ni wọn òkú tó sì kú ń tẹ̀lé súnà so ṣé àwọn àlù súnà wọn lè kó àwọn náà tún túnrùn kìsì lára kó tó di pé wọn sọ pé àwọn túnrùn kìsì lára níbẹ̀rẹ̀ wọn ò ní gbà kí alùbídà òṣùwájú kírun sí la tó pin ìgbà tó bá ti jẹ́ kó ní súnà lò wọn gbọ́dọ̀ gbà. nínú àwọn kẹtẹ lè ṣe tí ó sì ní bíjà ó pé ẹtìrí pé gbogbo àwọn bíjà ti wà ńlẹ̀ ọ̀kan nu wọn ò sì ní wà ńbẹ̀ kó gbà pé kẹlòmí o síwájú kírun so ẹ lè sọ pé aláníyì ó ti sọ àsọtẹ́lẹ̀ ipe ẹni tó kírun sóun ni lágbájá lábẹ́ òfin Ọlọ́run tó bá gbé mọ́ṣáláṣí wọn ti fẹ́ kírun lára. So, ìmáàmù mọ́sálásí yẹn ó lẹ́tọ̀ọ́ sí kó kírun sí láàjú ẹni tí òun bá ní kó kírun sùn lálọ́ nítorí pé àdìsá nàbì sallallahu alaihi wasallam ní ẹnìkan ò gbọ́dọ̀ ṣe ìmáàmù fẹ́nìkan níbi tó ní tìǹtì ń ṣèjọba àyàfi pẹ̀lú àṣẹ rẹ̀ àmọ́ tó bá yẹ pé lóde ni tí èsì nu mọ́sálásí ẹni tó kù yẹn sọ pé kó kírun sùn la ó lẹ́tọ̀ọ́ ju ẹnìbọ̀dì lọ so à ń bẹ lọ́n kẹ́ ẹ má dẹ́sẹ̀ látàrí píparọ́ wípé o ti sọ àsọtẹ́lẹ̀ pé lágbájá ni kó kírun sùn la torí di eléyìí kálukú sùmẹ́yìn kálukú sùmẹ́yìn sẹ́mi pé tinubu bí wọn ó kó bẹ́ẹ̀ ni adúgbò fọlọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọba ṣe é ṣe tí wọ́n bá kírun tí wọ́n tán kò burú ká ẹgbẹ́ òkun yẹn síbi kankan kírun sí la náà. onígbà wo pé ṣé ó tọ́ fún àkókò tó fún ìyá kó ọmọ rẹ̀ kó jẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ni kò sí tó burú pé kí ìyàwó ọmọ tó jọkùnrin tó yẹ pé kò tí ì ju ọdún méje lọ ọmọ tó bá ti ju ọdún méje lọ kọ̀tọ́ àfikún òfin kan bo àárín ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì tó ti pa àwọn bí. àmọ́ ọmọbìnrin sọ́tọ́ kí bàbá ọ̀wẹ̀ tó bá yẹ kó ọmọbìnrin rẹ̀ ló kú tọmọ yẹn bá kéré tí ò ju ọmọ bíi ọmọ ọdún márùn lọ ó lè wẹ̀ àmọ́ tó bá ju bẹ́ẹ̀ lọ kọ̀tọ̀ náà. sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ fún mi kápẹ́yà ọ̀sán ọ̀gbìn ló lè fún mi lára àgbà tó wá ló ń fẹ́ sọ̀rọ̀ ń fún wa pé ibi wọn fẹ́ sàárẹ̀ sí èkó orúkọ àdúgbà ṣé àwọn òbí kọ̀ àwọn òbí tàbí kò àwọn òbí ẹ̀rọ ìyàtúntò tó sàárẹ̀ ìjọba ẹ tó bá dájú pé ibi tí sáré kọjú sí kìí sọ àlùkébìlà bíi kọjá yìí pé akọ̀yìn rẹ̀ sálùkébìlà ni àbá kẹgbẹ́ rẹ̀ sálùkébìlà á wù sáré yẹn á gbẹ́ lọ́nà tó fi dojú kọ àlùkébìlà á wà gbé sínú rẹ̀ padà àmọ́ tó bá gbé àlùkébìlà òun náà ni ṣùgbọ́n ó yẹ kọ́rọ̀ra kọ́rọ̀ra dẹ̀gbẹ́ ẹ sì rí i pé gbogbo òkú tí wọ́n ń gbé sí orí tẹ́gùn yìí dẹ̀gbẹ́ alikibla ọba àdẹgbẹ kò sí tó burú mi eléyìí nà. wọ́n bèrè àkọ́kọ́ bèrè pé wọ́n ní báwo tí sàárè bá súnmọ́ síláṣí àbí kó wà ní. sọ̀sùpá béèrè tẹ béèrè béèrè kan tún wà ń bẹ̀ níṣẹ́ nìkan ara abẹ́kúta ni ó kú lẹ́kọ̀ọ́ wọ́n ti wá mọ̀ yìí pé abẹ́kúta làwọn ti lọ sí tontì pé kọ̀ tọ́ bẹ́ẹ̀ tó wọn á gbé yẹn láti kù kótó di kó wọn gbé kó lẹ́kọ̀ọ́ wọn kírun sí lára wọn tún gbé dábẹ́kúta wọn tún kírun míì sí lára kọ̀tọ́ njọ́ yẹ kó náà ní pé kó wọn máa wulẹ̀ kírun sí lára ti jẹ́ pé kìí ṣe tó kù ó kù fóònù yẹ jama ti máa ń bá ṣe láyé oníkálukú wà pẹ̀lú ìmáàmù rẹ̀ wọ́n sì tò sí ẹ̀yìn ìmáàmù yẹn wọ́n máa kírun sí la lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ nítorí pé eléyìí ẹni tí wọ́n ṣe fáànàbí sallallahu alaihi wasallam lásán tí ó sì tọ́ sẹ́lòmí nígbà táwọn sallallahu alaihi wasallam kú wọn kírun sí lára lẹ́yìn ìmáàmù kan gbogbo àwọn sábẹ́ yẹn bí wọ́n ṣe pọ̀ tó kálukú wọn kì í tiẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kùnrin lóbìnrin títí tí kálukú fi kì í tiẹ̀ ìgbà náà tó sí anabi sallallahu alaihi wasallam so nítorí ẹ̀ òkú kan wá kú ní ìsìn àwọn akẹ́kẹ́ ń bá jama kan sí táwọn ará ń jama nǹkan láti pìlẹ̀ wọn wàá tó lè má mú ìparí tiẹ̀ lè má mú míì lè má mú àà ẹ má dá wàhálà tí o sì lẹ̀ náà. ìdí òkú kan kákòóyá ìrántí ẹ̀ka tó yá mùsùlùmí so èyí wá ṣe ìrìnàjò lọ sí ìta bí ẹ̀rọ gbogbo ṣùgbọ́n ti bá sí èsì pé pé ẹ̀yẹ sáré àti ìtọ́kọ ṣe ìgbà tí wọ́n wá fi bọ́ọ̀nà àìsàn ṣá àwọn tó ṣàjẹ́ ẹ̀sọ́ àwọn tó ṣe ẹ̀sìn wọ́n padà ó ṣàpadà bí táàbùrẹ̀ gbogbo ṣá so pé owó ọ̀dọ̀ lọ́dún pé kí ni sí ìdílé máa ṣe. ìpè gíní tòkó bóyá ó ní ẹ̀yìn tẹ́lẹ̀ tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ wá sí ìyàwó lọ o lọ́wọ́ ìgbà tó o padà yẹ ẹgbẹ́ o èkó yìí ìwọ̀gbọ̀n o òun bá tòlẹ́ o lẹ́wà tó ti o tàbí ṣe nílànà Islam òun tó mọ̀ ní bóyá wọ́n sì wọ́n sì mú fún mùsùlùmí ó ti di kèfèrí ẹ tọ́ tẹ́ máa kírun sí kèfèrí lára látàrí kí wọ́n mọ̀ pé kèfèrí ni kò sọ́dọ̀ màlìjẹ́nà iná rẹ̀ náà ni wọ́n máa lọ jẹ́jẹ́ rẹ̀ sàmútọ ẹgbẹ àwọn amáàmà kírun sí láàánú lásẹ lọ gbàtà àwọn ọmọ ń kèfèrí gbàtà àmọ ń kèfèrí so ẹ nílùú kan gẹ́gẹ́ bí àpèjúwe ti ustaz suleiman muwa wọn lẹ́nìkan wà nù àwọn alùsùnà tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ tí ẹni máa ń gbóná jù agbọ́dọ̀ gbà agbọ́dọ̀ gbà gbogbo nígbà tí ọwọ́ travel tí yóò padà dé òkú rẹ̀ wọ́n gbé bọ̀ so àwọn alùsùnà tí wọ́n mọ̀ lọ́kàn nínú wọn so àwọn sá gba òkú rẹ̀ wọ́n á gbé lọ síbi tí wọ́n ti wẹ̀ so gbàtà gbé débi tí wọ́n ti wẹ̀ tí wọ́n bẹ́ wù lára rẹ̀ wọ́n bá bóńdè. So, nítorí elu ló ṣe jẹ́ pé àti gbẹ̀rí èèyàn jẹ́ nítorí lè ní nítorí ní sáà ń sọ̀rọ̀ Islam náà ń sọ̀rọ̀ ẹ̀rọ àwọn kátàrọ̀ máa ta wọ́n ju gbogbo èèyàn lọ ah, olùmọ̀wá ẹ ti slack pọ̀ <laughs> ẹ jẹ́ slack bá ṣe slack ti di rẹ̀ gbà mí àwọn wọn béèrè pé ṣé káwé àbí ká má wẹ̀ nítorí pé ní ti gbogbo kálukú mọ̀mọ́ ni pé yẹ́ẹ̀sì tí ẹni máa yọ yẹ tí nǹkan bá ti dé torí gbígbà tí ẹsẹ̀ múmú láyà rẹ̀ kọjá gbogbo anybody ó ń dè nídìí gbọ́dọ̀ yóò ṣe na ẹ filẹ̀ ẹ filẹ̀ fáwọn na. Hmm? barakallahu fik ó lè jẹ́ pọ́n sọ máa ń dì ní sá ṣebí accident ni possibility rẹ ti Liberia ní ayé ìgbà tí wàhálà nígbà Samuel Doe ìmáàmù kan kú gbogbo èèyàn máa ní ìmáàmù nígbà àwọn kiri yóò wá sọ wípé àwọn mùsùlùmí kọ́ ní òsín pé àwọn làwọn òsín torí pé ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni níta ni ìmáàmù yìí so wọ́n bá wọ́n bá ní kí ni ó fi hàn wọn wọ́n bá ní kí wọ́n bọ́ ẹ̀wù lọ́rùn rẹ̀ wọ́n ò rí kírọ́ọ̀sì lẹ́yìn rẹ̀ subhanallah wọ́n sì bẹ́ẹ̀ wù wọ́n bá kírọ́ọ̀sì lóòótọ́ ṣé gbogbo ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni máa ya kírọ́ọ̀sì sẹ́yìn so wọn wá sọ pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí bàbá yẹn láàrin ìgbà tá ń jagun yun wọn mú wọn fẹ́ pa nígbà tá ń mọ mùsùlùmí so ìgbà tí wọn sá bẹbẹbẹbẹbẹ tí wọn pa ni wọn fi ya kíní yẹn sí lẹ́yìn ṣé èèyàn máa sọ ọrú rẹ fún yẹn pé wá wẹ̀yìn mi tí gbogbo jàmbá sẹ́yìn ò ní sá so nítorí ẹ̀ ńgbà tó wá kú àwọn wá lo nǹkan yẹn láti sọ pé ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ni eléyìí náà possibility wà kọ́ ẹ̀kọ́ so kínní máa ń dì possibility sì tún wà kọ́ ẹ̀kọ́ ló so máa dì wọ́n pé mùnáfíkì àdínì ni so àwa àgbèsórí pé èyí tó fúyẹ́ jù àwa fi yòókù lẹ̀ fọlọ́ wípé eléyìí ó ti ṣe ṣírkùn asghar ó ti ṣe ṣírkù kékeré eléyìí tí kì í yọ ọyàn kúrò ní islam ipò sóńdè mẹ́jọ oṣù gbogbo ẹ̀mẹ́dì pẹ̀lú ẹ̀mí pé kíní ìgan akọ́ni ọ̀dà àbòbò àmọ́ sábàbí ni àwọn ikú ti ṣe ṣirkun asghar lé anáhu ja'ala ma laysa bi sábàbín sábàbà ó fi díẹ̀ ṣe sábàbí ṣe sábàbí ó ti wá ṣẹbọ sọ́lọ̀ lẹ́bọ kékeré ẹbọ kékeré ó yọ ẹ̀kú ní islam káfílẹ̀ bá aláǹfààní àti kírun sí yọ bọ́lọ̀ pàdé tó bá yẹ náà ló so má tó sì jẹ́ pé ẹ̀ẹ́dìkọ́dù rẹ̀ lórí rẹ̀ ni pé nǹkan náà ni ọ̀dà àbòbò sẹ́wọ̀n kó ti di ṣírkún akbar so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o torí ẹ̀ ẹlòmíín náà lò ó àmọ́ wọ́n fún ni ọwọ́ afẹ́ dàn wò jọ́tọ́ dàn wò ló kù tí ẹ bá bà sẹ́mi pé Ànábì sallallahu sọ fún sàábé tí fúnpa ń bẹ lápá rẹ̀ pé tí kinní ìbá ṣẹ́kù lára rẹ̀ tó o bá fi kú ma aflahta abada ò ní sóríire láéláé. rògbò yé wa ẹhẹn so ìdí tí anabisi fi sọ bẹ́ẹ̀ fún wọn gbọ́ lẹnu rẹ nítorí òun gbà lérò pẹ̀lú kìnìún ọ gbà lérò pẹ̀lú rẹ̀ pé òun gangan ló lè ṣe tí ẹ jẹ́ ṣirikọ́n akbar so ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀tìkọ́ọ̀dù tiẹ̀ kìí ṣe pé òun ló lè ṣe ṣùgbọ́n sábàbí ni ní tí èsì sábàbí á sọ pé ó ti ṣe ṣirikù kékeré tó lè ti ṣe sì lólórí ó sì wá lẹ́ni tí gbọ́rọ̀ tí sì fi ṣe wà wò kó wá sí gbogbo níta gbọ́ àti tá a wí ní sábàbí oríire fún aláyàtọ̀ kìyàmà kó má ṣe ní ìbàlẹ́jọ́ aburú àwọn ẹni tí wọ́n sì ń ṣe ń tọ́ta kutọ́ ọlọ́run tọ́ta kutọ́ anábì sallallahu alaihi ọlọ́run bá rọ̀ wọn náà kó dé kún lè máa tẹ̀lé tá anábì kó lé àwọn náà jìnnà sí bàjẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.